إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعد حذر الموت والله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون أدعوك فون الله أترك جفون فون محمد صلى الله عليه وسلم أتي وراء لي أتي وراء صحابة لي أبي الله سبحانه وتعالى كما سيشي أولا ننوين تيوفي القرآن تيوفي بيغا عن أبو محمد صلى الله عليه وسلم أن إن الله تعالى يرفع بهذا الكتاب أقواما ويدعو به آخرين أو أن يكون بطلعوا بقى لترى القرآن الكريم أو أن يقسم ب جابوا مودي ينيله لأنه أعطيه قبل القرآن نقول أنكو شعوة كما شعوة لأنه أعطيه دي ينيله لترى القرآن الكريم لأنه أعطيه دي ينيله látara alukur'an ọ̀nà ni àwọn tí ọlọ́wọ́ba olówó wa tí ó ń ròyìn wọn fún wa nínú tírà rẹ̀ nínú ìwé alápọ̀nlé rẹ̀ ti ṣe alukur'an ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ń ṣàlàyé fún wa nípa àwọn èèyàn kan tí wọ́n fi ẹ̀mí méjì bá anabi wa muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n fi ẹ̀mí méjì bá a lò àwọn eléyìí ni à ń pè ní àwọn almunafikun wọ́n fi hàn sí ànábi sallallahu alayhi sallam pé olùgbàdo òdodo ni wọ́n ṣùgbọ́n nínú ẹ̀mí wọn wọn kọ̀ lọ́hùn wọn kọ̀ ànábi wa Muhammad sallallahu alayhi sallam àti kà síwájú nínú ọ̀rọ̀ ọlọ́hùn nípa àwọn ìròyìn tọ́lọ́hùn bá fi ròyìn wọn wípé wọ́n máa sọ ní gbangba pé olùgbàdo òdodo làwọn ìgbàgbọ́ yẹn ò sì dẹ́mi wọn bákan náà àwọn máa fẹnu àbùkù wọ́n máa fi kan àwọn olùgbàdo òdodo wa idha qila lahum aminu kama amana an-nas qalu anu'minu kama amana as-sufaha tá a bá sọ fún wa pé ẹ tẹ̀lé tọ́lọ́hún ẹni gbàgbọ́ òdodo sí ọlọ́hún gẹ́bí àwọn àyókù yín gẹ́bí àwọn èèyàn yàní àwọn sọ̀hábà bí wọ́n ṣe gbọ́ lọ́ńdọ́ wọ́n sọ pé anu'min kama amana as-sufaha wọ́n ní ṣé káwọn gbàgbọ́ gẹ́bí àwọn afọ́nú àwọn òmùgọ̀ bí wọ́n ṣe gbàgbọ́ ẹgbẹ́ wọn ń pe àwọn sọ̀hábà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn tó jẹ́ pé alladhina hum khayrul qurun àwọn tó jẹ́ pé àwọn ni wọ́n dáa jù nínú gbogbo ẹ̀dá ọlọ́run nínú àlè umma yìí wọ́n wá ń ròyìn wọn wọ́n ń fi ẹnu àbùkù wọ́n fi ń kàn wọ́n pé òpònú ni wọ́n àfọ́nú ni wọ́n aláìmọ̀kan ni kí ló fà á nítorí pé àwọn òòlò méjì àwọn òfin méjì lò pẹ̀lú ọlọ́run wọ́n lò pẹ̀lú ọlọ́run pẹ̀lú ikhlas wọ́n fi ọkàn kan wọ́n fi tẹ̀lé tọ́lọ́run ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n àwọn mọ̀nàfìkì àwọn ń fọkàn méjì wọ́n fi ń bọ́ lọ́wọ́ ọba lò wọ́n fi hàn sọ́lọ́run nínú èrò tiwọn àtànẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn mùmíní olùdàgbé òdodo làwọn ọlọ́ba ń tún wọn láṣìírí nínú Al-Qur'an bí wọn kì í ṣe olùdàgbé òdodo gẹ́gẹ́ bá a ti ṣàlàyé àwọn tá à ń pè láwọn mùnáfíkì tòótọ́ ọlọ́ọ̀bá ń ṣàlàyé nípa àwọn èèyàn kan lẹ́yìn anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n mùnáfíkì ò ní yé máa ṣẹ́kù tí ó fi dijọ́ gbẹ̀dẹ̀ alkiyama láwùjọ tá a wáyé náà a máa rí ìròyìn wọn a máa rí àpẹẹrẹ tá a fi mọ̀ pé mùnáfíkì lẹ́nìí kálíbà àjágbègbè ẹjọ́ ká tó lọ síbi tí àfẹ́ lólẹ́yìn ti pélé níbi ìdínlẹ̀ ta'ala àyà kan péré náà látù tọ́lọ́ọ̀bà subhanahu wa ta'ala tó fi fi ọ̀rọ̀ wọn tó fi pa ní òwe fún wa tọ́lọ́ọ̀bà fi fi àpèjúwe àpẹẹrẹ tọ́lọ́ọ̀ ń pa ọ̀rọ̀ wọn lẹ́nà fún wa nínú al-Qur'anul Karim ẹ̀nà yìí àti pé kí ni pàtàkì àfiwé tí alukur'an máa ń ṣe àfiwé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ìyẹn láṣàlàyé lẹ́ni tí ó dùn gẹ́gẹ́ bí qaidatun fi tafsir tó dàbí kókó tá a gbọ́dọ̀ dì mú láti gbàgbọ́ ọ̀rọ̀ lọ́hùn yóò fi lè jẹ́ pé oníkálukú wa náà bóyá nínú Ramadan ni àbí tí Ramadan bá lọ tába ti ń tìláwà alukur'an karim tába ti ń rí àwọn ààyè tọ́lọ́ba ti ń ṣàfiwé nǹkan kan síkejì á mọ̀ mọ̀ pé ìdí kan wà ń bẹ tọ́lọ́ba fi ń ṣàfiwé nǹkan yẹn ẹ̀rọ ìran àfiwé wo gan ló wà ní alukur'anul karim ṣùgbọ́n ká lè mú gbogbo ẹ̀ papọ̀ ká tó lọ síbi àfiwé yẹn kó lè bàa jọra wọn ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ẹ̀fẹ́ a sọ pé àwọn olùgbàgbé òdodo ọlọ́ọ̀bà fi àyà márùn júwe tiwọn àwọn kèfèrí ọlọ́ọ̀n fi àyà méjì sọ̀rọ̀ nípa wọn ṣùgbọ́n àwọn mọ̀nàfikún ọlọ́ọ̀n fi àyà mẹ́tàlá ó fi sọ̀rọ̀ nípa wọn àwọn afáà nítorí pé n tó fa eléyìí tọ́lọ́ọ̀bá fi ṣe bẹ́ẹ̀ nínú àwọn ìdí tó pọ̀ ni nínú ẹ̀ òun náà nílẹ̀ káfọ́rọ̀ ti awsafihim ìròyìn tó ń bẹ lára wọn pọ̀ torí ṣe mọ̀ pé la ila aula wala ila aula wọn yìí ṣe kèfèrí pọ́nbélé tí wọ́n fojú hàn sáì mùsùlùmí wọn yìí sì sára àwọn mùsùlùmí ó túmọ̀ sí pé nínú ìròyìn méjèèjì ni wọ́n ti fẹ́ mú wọ́n fẹ́ combine future sí mùsùlùmí àti future kẹfìrí mùsùlùmí ni wọ́n ní gbangba tẹ́yìn náà bá wẹ́ pé gbà téèyàn bá fi pa nǹkan yẹn pọ̀ tá a bá sọ pé àyà márùn tọ́lọ̀ fòrò yàn mùsùlùmí àyà méjì ìṣesí méjèèjì ni wọ́n ń ṣe èso tún wá kó wọn sínú àdánwò míì tán tún ní àwọn ìròyìn míì náà tó jẹ́ pé bí ibn ilẹ̀ ta'ala tó bá dọ̀la àwòsọ́fù munafiqin ńlá fi padà parí ọ̀rọ̀ lórí àwọn munafiqun kí làwọn àròyìn wọn kí ni tá a fi dá wọn mà kálukú náà ó lè máa bá a tún yí ara rẹ̀ wò sóun náà ti kó sínú àwọn mọ̀nàfíkún gẹ́gbẹ́ sẹ́kọ̀ àwọn sọ̀hábà níbi wa muhammad sallallahu alayhi wa sallam gẹ́gbẹ́ wọn ṣe máa ń sọ́ra wọ́n ní umar ibn al-khattab radiyallahu ta'ala anhu wọ́n ní ó sọ fún hudhaifa ibn al-yaman hudhaifa ibn al-yaman ni wọ́n máa ń pè ní sọ́ọ́hìbù sírì nàbí sallallahu alayhi wa sallam ẹni tá nàbí fi àṣírí sí lọ́wọ́ àṣírí tá nàbí fi sí lọ́wọ́ òun náà ni pé anabi dá kọ àwọn mọ̀nàfìkì anabi ka yẹn wọn mọ̀nàfìkún anabi ka yẹn wọn lẹ́yọ kọ̀ọ̀kan èjèèjì anabi ka fún abdul anabi ka fún ọ̀dẹ́yìfàtò ibn yaman rọ́díyàlláhu ta'ala anhu ẹgbẹ́lẹ́ ìwọ́n ni umar ibn khattab rọ́díyàlláhu ta'ala anhu wa máa ń béèrè wa ń béèrè níjọ́ kan pé nígbà táwọn sọ̀hábà ti pé anabi fi àṣírí sí ọwọ́ ọ̀dẹ́yìfà ibn yaman akọ́lẹ̀ ìlú nínú sahih imam muslim anabi sallallahu alayhi wa sallam anabi ní fi ashabi isna ashara munafiqan nínú àwọn tí wọ́n ń fira wọn tì sí ọ̀dọ̀ mi tó ń sọ pé sàábé làwọn tá ń jókòó tá ń ṣe tá ń lọ tá ń bọ̀ tá ń lọ sójú ogun tá ń dámọ̀ràn lórí àlámọ̀rẹ́ ẹ̀sìn anabi ló ń bẹ láàrin wọn isna ashara munafiqan munafiki méjìlá àrùn fíìm samaniya mẹ́jọ kan wọn bẹ láàrin wọn la yadkhuluna aljannata hatta yalija aljamalu fi samil khiyat àrùn ni wọn lálìjẹ́nà kan tí wọ́n wọ̀ títí tó fi jẹ́ pé ràkúnmí yóò gba ìhò abẹ́rẹ́ kọjá kí ni túmọ̀ yẹn ó tún àsìkò wọn ní wà àlìjẹ́nà láíláí ànábì sallallahu alayhi wa sallam ó wá dákọ̀ àwọn mùnàfikún nìyí fún Udhayfa ibn al-Yaman radiyallahu ta'ala anhu wọn ni Umar wá sọ pé anshuduka billah ìwọ Hudhaifa arábì ti fi kọ̀kọ̀ tí òfin sọ́dọ̀ ẹlòmíì sọ́dọ̀ tiẹ̀ mo fọlọ́ ń bẹ̀ ọ́ asamani rasulillah sallallahu alayhi wa sallam minal munafiqin nígbà táwọn arábì ń ka munafiki ẹgbẹ́ riwaya sọ ẹ́ muslim yìí sọ pé fi ashabi ifna ashara munafiqan àwọn méjìlá ń bẹ̀ tó jẹ́ pé samaniyatu minhum la yadkhulul àwọn méjèèjì láwọn ní wà ljanna hatta yẹlẹjẹ jamalu fi samil khiyat umaru wa máa bẹ̀rẹ̀ pé àwọn tí ò ní wà aljanna rárá yìí asamani rasulillah sallallahu alayhi wa sallam simu alaarin wa wọn ni udhaifa ibn al-yaman radiyallahu ta'ala anhu wọn ni lasta minhum òsínláàrin wọn wàlá uzaki ba'daka ahada ẹn tó bá tún wá lẹ́yìn tiẹ̀ tó bá tún wá fẹ́ fọra ẹ̀ mọ́ mi ní fọmọ́ tẹ́lómi bá tún wá pé sáà náà bí mi náà mi ní dá lóhùn wàlá ọ̀zákì báàdàkà àdá lẹ́yìn wọ́n tí mo ti fọ̀ mọ́ yìí ewu sí ń bẹ̀ mi tún ní mẹ́sàn ẹlòmí òǹkà méjìlá náà bí sọ yẹ àwọn mùnáfíkùn ju méjìlá lọ ọlọ́ba subhanahu wa ta'ala pè wọ́n ní nínú alukuranul karim ọlọ́ba ní humul aduwu fahdharuhum qatala umullahu anna yóò. وإذا قيل لهم تعالوا يستغفر لكم رسول الله لووا رؤوسهم لووا رؤوسهم ورأيتهم يصدون وهم مستكبرون سواء عليهم سواء عليهم أستغفرت لهم أم لم تستغفر لهم لن يغفر الله لهم إن الله لا يهدي القوم الفاسقين ابدا فعلوا نصرة المنافقون الله بان يعوا هم العدو فاحذرهم ọ̀rọ̀ ni àwọn gangan lọ́tà ẹgbẹ́ tẹ́lẹ̀mà humul àdúwò fi ilẹ̀ hasru wàlíkọ́sù nínú èdè lábá bẹ́ẹ̀ ni pé kò sọ́ta mi mọ́ lẹ́yìn àwọn kò sọ́ta mi mọ́ lẹ́yìn àwọn mọ̀nàfikún lẹ́yìn àwọn olójú èjì humul àdúwò ni wà á nábì fahdharuhum qatalahumullahu anna yufakun ọlọ́run ànábì sọ̀rọ̀ fún wọn mọ́gbà àtànjẹ pẹ̀lú wọn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn tó bá fà á jẹ́ pé bọ́tà àṣepọ̀ tó fànàbí sallallahu alaihi wasallam tọ́lọ́ fà á sọ pé àwọn munafiqun àwọn nìkan lọ́tà ó túmọ̀ sí pé àwọn ọ̀tá àwọn tí wọ́n fojú jọ rẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pọ́tà láwọn kèfèrí ó ti mọ̀ pọ́tà àwọn kò fáàrùn ọ̀tá tí wọ́n hàn ṣùgbọ́n àwọn eléyìí ẹjọ́ ń sùn ẹjọ́ ń jí ẹjọ́ ń lọ ẹjọ́ ń bọ̀ ni làbùsọ̀ pé ká lè mú ìròyìn yẹn ká lè mú máa ara wọn ọlọ́ba ni wàmí nẹ́ẹ̀sì man yaqulu amanna billah nígbà tó lọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ròyìn wọn suratul baqara ọlọ́ni wọn bẹ nínú àwọn èèyàn man yaqulu amanna billahi wa bil yawmil akhir wọ́n máa sọ pé àwọn àgbẹ̀ ọlọ́run gbọ́ àwọn àgbàjọ́ ògbìn dẹ̀lkìyàmọ̀ gbọ́ wa ma hum bi mu'minin ọlọ́ni wọn kì í ṣe mọ̀mìnì o yukhadi'una Allaha walladhina amanu wọ́n ń tan ọlọ́run nínú èrò tiwọn biza'mihimul batil wọ́n ń ta ọlọ́run nínú ìrun wọn wàlẹ́dínà àmẹ́nu wọ́n rò pé àwọn ń ta àníbùwà muhammad sallallahu alayhi wa sallam àtàwọn olùgbàgbé òdodo nípa ká máa ṣàfihàn ara wọn bí ń pé ara àwọn mùsùlùmí làwọn kèfèrí sì ni wọn ọlọ́run ni wọ́n tún ń ta àwọn olùgbàgbé òdodo wa ma yakhda'una illa anfusahum wa ma yash'urun ọlọ́wà ni wọ́n tẹ́ nìkankan wọ́n lu ètekéte pẹ̀lẹ́ nìkankan orí ara wọn ni wọ́n ń dètè sí wa ma yash'urun ṣùgbọ́n wọn ma ọlọ́wà ni fi qulubihim ọlọ́ba ní àìsàn ń bẹ nínú ẹ̀mí wọn ló jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ fàzáàdà umulọ́hu mẹ́rọ̀dọ́ ọlọ́ba ní òun á sàlékún àìsàn fún wọn láti sọ pé jazaahu alẹ́ọ̀kúbẹ́tì alẹ́ọ̀kúbẹ́tù bàdà tí wọn bá ti yapọ̀ ọlọ́run ìyà náà lè yóò jẹ gẹ́gẹ́ bí ẹ̀san pé yẹn yapọ̀ ọlọ́run tí wọn bá yapọ̀ ọlọ́run yóò jẹ ìyà náà lórí pé ó yapọ̀ ọlọ́run al jazaahu al ihsan illa ọlọ́wà ní àìsàn ń bẹ nínú ọkàn wọn àwọn àfọwọ́nímọ̀ wọ́n ní àìsàn tó ń bẹ nínú ọkàn méjì náà làìsàn ọkàn maradu shahawat wa maradu shubuhat wa shukuk àìsàn ara kó jẹ́ pé ntọ́lọ́wọ́ bá kọ̀ kẹ́mi ó máa fama ọlọ́wọ́ bá kọ̀ tí kẹ́mi yóò fẹ́ máa mutí maradu shahawat nìyẹn adùn táyé àìsàn nínú ọkàn nínú ntọ́lọ́wọ́ bá fẹ́ fi alukur'ani tó fẹ́ fi wòsàn lára wa ọ̀nà làìsàn ọkàn zina àìsàn tọkàn àti tara ni olè jíjà àìsàn tọkàn àti tara ni gbogbo ìyapọ̀ ọlọ́run bá pátá ká ṣe zina ni ká jalè ni ká mutí ni títa tẹ́tẹ́ ni àti gbogbo àwọn màáàsì pátápátá àìsàn tí máa ń bẹ̀mí jà nìyẹn ló fi jẹ́ pé ẹni tẹ́mi rẹ̀ ò bá ti mọ́ iná ni máa ń dẹ́ṣẹ̀ sọ́lọ̀ anabiwa muhammad sallallahu alaihi wa sallam onílà yazni zani hina yazni wa mu'min arábìnrin tó ń mutí ẹni tó ń ṣe zìnà lásìkò ìgbà tí wọ́n ń ṣe zìnà lọ́wọ́ wọn lè máa ṣe zìnà yẹn kan jẹ́ mùmíní tó pé tó bá yẹ pé mùmíní ni wọ́n ní ìrántí ọlọ́run ìmánì tí ń bẹ lára wọn yóò kọ̀ fún wọn láti máa ṣe zìnà yẹn arábìnrin ṣùgbọ́n tí wọ́n bá padà túbá ọlọ́run bó da ìmánì padà fún wọn ṣùgbọ́n ìpayà ọlọ́run ni ò sí ìmánì ni ò sí tẹ́ni tó ń ṣe zìnà fi ń ṣe zìnà tẹ́ni tí ta tẹ́tẹ́ fi ń ta tẹ́tẹ́ tẹ́ni tó ń jalè fi ń jalè tẹ́ni tó ń jẹ rìbá fi ń jẹ rìbá eléyìí ni mọ́ọ̀dù aṣahawat ìfẹ́ ayé wà mọ́ọ̀dù ṣubuhat eléyìí ló burú jù òun náà ni ìfẹ́ kí ìrújú báyàn nínú ẹ̀sìn ọlọ́run kí ẹ̀ mọ́ gbà pé ntọ́lọ́ ọba àtànábì ń sọ ibi tí wọ́n ń pè wá sí kí ẹ̀ mọ́ gbà pé yẹn lè ṣòrire ń bẹ̀ mọ́ọ̀dù ṣokók wà ṣubuhat kí ẹ̀ mọ́ dáwọ̀tì ọ̀rọ̀ ọlọ́run masala láwùjọ tá a wà yìí ẹ̀ sọ̀rọ̀ pé yẹn lè ṣayé láì jẹ rìbá ẹ̀jẹ̀ mọ̀ wulẹ̀ sọ̀rọ̀ yamhakullahu rìbá bọ́lọ́n bá lòun ó pa rìbá rẹ̀ ah, kò sọ̀rọ̀ máàkù kankan máa ń sìn débi aláàlì dá tó tiẹ̀ fẹ́ jẹ marodo shukuk wa shubahat ìtọ́lọ́wọ́ bá gbé kalẹ̀ lẹ́sìn kéèyàn ó máa dá òtí ẹ̀ pé ah, kéèyàn ò lè lọ bẹ́ẹ̀ láyé tá a wáyé suna anabi wa muhammad sallallahu alaihi wa sallam tó ṣàlàyé fún wa ẹ̀wọ̀n mafalan anabi sallallahu alaihi wa sallam anabi sọ fún asọ̀hábà anabi wa muhammad anabi ni satakunu afaro wa umurun tunkiru naha anabi ni ìyàn ìfi ọwọ́ ọlá dánilójú yóò padà ṣẹlẹ̀ látọ̀dọ̀ àwọn tí wọ́n máa jó lórí lẹ́yìn tí ń bá lọ tán ní kùpẹ́kùpẹ́ tí ń bá lọ tán takùnà àfàrọ̀ ìyàn rẹ̀ ni jẹ́ ìfọwọ́lá dánilójú yóò máa ṣẹlẹ̀ wọ́n mú ròhùn tó ń àtòrísìírísìí àlámọ̀ rí tẹ́ẹ̀ rí lọ́dọ̀ àwọn olórí tára yín ò ní gbà tínú yín ò ní dùn sí báwọn àbí ti sọ bẹ́ẹ̀ àwọn sọ́wọ́ bá anábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní wa anábì kí ló pa wá láṣẹ tó bá ṣe tí nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ àwọn olórí wọ́n yàn wá jẹ wọ́n fọwọ́ ọlá wọ́n fi ń gbà lójú anábì isbiru ẹ mú pẹ̀lú wọn ni o ẹnu àkọọ́lẹ̀ mi anábì ni adùnlẹ́dì ìlàkùn ẹ̀tọ́ tó yẹ kéyìí pé ẹ̀yẹ pé wasalùlọ́hà lẹ́dì ìlàkùn wasalùlọ́ alẹ́dìí làkùn ẹ̀tọ́ tó wáyé ké ìgbà lọ́dọ̀ tiwọn ẹ máa bèrè lọ́wọ́ lọ́wọ́ ẹ mú sùúrù pẹ̀lú wọn ànábi sọ fún Hudhaifa tá a mẹ́ńsàn lẹ́ẹ̀kan ànábi ni mú sùúrù àti el amir tẹ̀lé ń tó bá jáláṣẹ rẹ ànábi wàlẹ̀ ọ̀dọ́rọ̀ bàtọ́ hàn wà á kọ́dà máa lẹ̀ kódà kó nìkan dá ẹ̀yìn ẹ̀dọ̀bálẹ̀ tó fún ọ lẹ́gbàá kódà kó gba dúkìá rẹ ànábi ni tẹ̀lé torí pé ìyànjẹ tó ga nìyẹn lọ́dọ̀ àwọn olórí ẹ wá wu ìlú ìsìláàmù káàkiri lẹ́ni tẹ́ bá sọ yẹn pé ah wọ́n ní bó ṣe ń ṣẹlẹ̀ ẹ̀wì wàhálà tó ṣẹlẹ̀ ẹ̀wì tó ń ṣẹlẹ̀ ní Syria lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀wì tó ṣẹlẹ̀ ní Egypt darí wọn àtún ti sinmi náà bẹ́ẹ̀ ẹ̀wì tó fẹ́ máa rú iná rẹ̀ náà ní Saudiya harosa Allah kọ́lọ́n kó má sọ́ọ̀lù náà ìlú àbáríkà ní dawla salafiya èló tó ní tọlọ́hún tó ní tànàbí sallallahu alaihi wasallam ṣe ni àwọn olórí wọn ò perfect gẹ́gẹ́ báwa náà ò ṣe perfect ṣùgbọ́n imperfection àwọn olórí yẹn tó ń ti bẹ́ẹ̀ ẹ̀sìn ọlọ́run bá sì ń lọ pẹ̀lú ẹ̀ ó mọ̀ pé àdúrà láàmú ṣe fún wọn àmọ́ tọrọ sabat kọ́lọ̀ mú wọn dúró ni àpéjúwe yẹn ń bẹ láwùjọ tó inú sharia islam kò sí ti ń jẹ́ thawrọ̀ o kò sí ti ń jẹ́ revolution kò sí ti ń jẹ́ protest ah, ẹ bẹ̀rù pé ìyẹn tẹ̀lé work fáwọn olórí ta ní sìn marodo shokok wa shubahat ntọ́lọ̀ ọba sọ tánàbí sọ kéèyàn ní dáwọ́ ti sìn lọ́lọ́wọ́ sọ innamal mu'minuna alladhina amanu billahi wa rasulihi thumma lam yartabu. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون طبعا إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله آمنوا tí wọn ò ní lóló àwọn náà làwọn tán gbọ́ lọ́n gbọ́ tán gbà náà bí gbọ́ fún mẹlẹ́mi ọ̀rọ̀ táàbù wọn yìí wá dá òtí ntọ́lọ́mbà sọ wọn kì í dá òtí ntọ́lọ́mbà sọ wọn kì í dá òtí ntànàbí sallallahu alayhi wa sallam bá sọ kí ló fà ọlọ́ba ni amanu billahi wa rasulihi wọn gbọ́ lọ́wọ́ ọba tànàbí gbọ́ fún mẹlẹ́mi ọ̀rọ̀ táàbù ó mọ̀ pé èrètí yáàbò níbẹ̀ yẹn dáòtì níbẹ̀ yẹn yóò padà sí wípé ntọ́lọ́ọ̀bá sọ yìí wọ́n á wọn ní ní doubt sí intanẹti sọ wọn á gbà á gbọ́ wọn ní ní doubt sí àwọn tó bá ti ní doubt mi wọn ní doubt sí ntọ́lọ́ ń sọ tánàbí sọ nínú wa mọ̀nàfìkì ni wọ́n bi ẹnì wọ́n bi kan nínú àwọn ọ̀rẹ́ wa léèrè ní lẹ́tọ̀ kan mọ́sálá wọ́n ní ẹnìkan lẹ́tọ̀ ọ̀ṣẹ́ tiẹ̀ òun náà ni pé yóò máa tó bá ti jí láàárọ̀ ẹnìyẹn ní ibi tóun ń gbé kódà ẹnìkan ti direct question yẹn sí mi rí kí n tiẹ̀ lo question tèmi ẹni ẹni èkó lòun ti ń pè o ó wá ń ju ibi tí ń gbélé kan èmi ò mẹ́kọ́ ó ní ṣùgbọ́n khulasatul qawl summary ni pé tóun bá ti kúrò ńlé làárọ̀ tóun bá kúrò ńlé làárọ̀ òun á ti jí jáde láti bí four thirty ó ní òun ò dẹ̀ ní débi iṣẹ́ until bíi seven thirty eight o'clock láàárọ̀ ó ní qawlan wahida salati subuhi ó ti lọ so táìmì yẹn lòwó èsè lọ kí sọlátù súbù sọlátù súbù yẹn tóun bá tún á kú níbi iṣẹ́ ní ẹ̀yìn asiri inú ó dọ̀pù ibẹ̀ ni magrib àti ṣáì ó bọ̀ ọ̀hún tóun fi délé wọn ní kí ni òun lè ṣe mọ́ ní ní tó dáa jù náà ni pé ẹ máa kírun yín lé kẹ́ máa léètì débi iṣẹ́ pàtàkì sọlátù súbù ìdásíkò rẹ̀ ó lọ́ntì ẹ̀ ẹ máa kírun yín lé kẹ́ máa léètì débi iṣẹ́ ó ní torí ọ̀dọ́rọ̀ torí excuse tóun ní náà ni pé mo náà ṣubú yẹn ò lọ bẹ́ẹ̀ sì fẹ́ ṣe é torí inna salata kanat alal mu'minin kitaban mawquta mo ní iṣẹ́ ní ìgbà tán sì ń ka àdáàr tí wọ́n ń ka àwọn àwíjàre nínú tírà ẹ̀sìn nínú tírà fiqh pẹ̀lú àdìsá níbo Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí ń ka àwọn àwíjàre tó lè má jẹ́ kí á kírun sásìkò rẹ̀ iṣẹ́ ayé ò sí ń àfẹ́yánitọ̀ bó láti ṣe mo ní ó da ó ní ìyẹn náà pé kóun ó kírun lé ó ní kò ṣe ṣe mo ní tó bá rí bẹ́ẹ̀ ẹ fi ṣe yẹn lẹ̀ tó bá rí bẹ́ẹ̀ ẹ ṣe kí ni ẹ fi ṣe yẹn lẹ̀ ó ní iṣẹ́ tóun fi ń jẹun mo ní ó ní bóòlù òun sọ á ṣe mo ní ọlọ́run ní waman yatawakkal ala Allahi fahuwa hasbuh waman yattaqi Allaha waman yattaqi Allaha yaj'al lahu makhraja ọlọ́run ni tó bá fi payọ̀ ọlọ́run àtàlàyé láìmọ ìgbà kí náà ń pè nípa ayọ ọlọ́run fílù tán àt sí bọ́ọ̀lù ń ṣe fẹ́ sí bọ́ọ̀lù ń ṣe pàṣẹ wàtẹ́rùkùl mọ̀nkárọ̀t ìtọ́lọ̀ ò fẹ́ jìnnà sí mọ́ akáyà fún wa man yattaqillaha yaj'al lahu makhraja ọlọ́ni ẹni tó bá páyò òun ọlọ́run òun fún lọ́nà àbáyọ wa yarzuquhu min haythu la yahtasib ọlọ́ni òun ó tún pèsè fún níbi tí ò tẹ̀ rò ìwé tí ò pèsè tó ń ṣe yìí tó bá fi ilẹ̀ tí ó padà ta ọlọ́ni wọn yẹn rùzókù tó bá ti fìpa yọ ọlọ́run láyé ẹ̀ tọ́lọ́run ló fẹ́ ṣe ọlọ́run pèsè fún ọ níbi tó ti lérò. ọlọ́ba ni wa man yatawakkal ala Allah ẹni tó bá gbára lé tó bá fi gbẹ́kẹ̀lé rẹ̀ sínú ọlọ́run fa wa hasbu ọlọ́run bó tó. wàá fọlá di sàn anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam alábi man taraka shay'an lillah ẹni tó bá fi nǹkan kan lẹ̀ torí ọlọ́run àwádọ́ mùsùlùmí ló gbàgbọ́ inú yẹn innamal mu'minun alladhina amanu billahi wa rasulihi àwọn mi làwọn tán gbọ́ ló ń gbọ́ wọ́n gbà náà bí gbọ́ thumma lam yartabu wọn wá ní doubt àwọn ọmọ ìyá táwọn fẹ́ ṣe fáwọ́rọ̀ táwọn fẹ́ ṣe revolution ní Egypt pé àwọn olórí ò dáa àwọn tó ń ṣe lọ ní Syria nísìnyí ní Syria táwọn olórí àwọn ò dáa àwọn ṣàtúnfẹ́ máa fa wàhálà lọ tọ́ba ni ẹ̀mú sòrò tọ́ba ni ijó wàhálà tó bọ́nú abẹ́ anábìnrin kan ẹ̀mú sòrò ọ̀dà tẹ bá ń wá àbáyọ ẹ jẹ́ ká fún yín lábàáyọ náà àdìsá anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam inú àdìsá abiyarẹ rẹ anábì la yazalu dínú zahiran ẹ̀sìn ò mọ ẹ̀sìn ò ní yé mọ ẹ̀sìn ò ní yé mọ hàn máa ajala nasul fitr ẹ tètè máa sínú tẹ bá ti gbàwé ẹ tètè máa sínú ọlọ́wọ́ sànù yín lọ́dọ̀ àwọn olórí yín tàbí ká sọ àdìsá anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam anábì ní ibadallah anábì tó sáfún jọ inú kẹtù sáfù yín déédéé awolà yìí kọ́ lẹ́fà náà lọ́wọ́ bẹ́ẹ̀ náà ojú òhìnkù tàbí kéde yín mọ èyí dé tàbí ok ó dà disunity tó wà láàrin àwọn mùsùlùmí kí ni solution ẹ jẹ́ ká máa tó sáfù déédéé wọn ni ah sẹ́yìn ni àbí ká mú date conference ká háyọ̀ náà àwọn issues yà out ṣé conference làdẹ́bí ní kàtí háyọ̀ yẹn náà ẹ mọ̀ tó sáfù déédéé ṣùgbọ́n ká gbé disunity solution sí disunity wọn ni àbá ṣe ti gbèrú láti ọ̀nà ẹ̀yìn ni à ń sọ̀rọ̀ pẹ́ẹ́nu wọn òkò nígbà sọ pé ẹni kó kálukú máa donate ẹ̀yin alùsùnà ẹ̀mú abẹnuganlẹ̀ àwọn sufi kápàdé kíníkà yóò jẹ́ ìgbọ́lọ̀ bá ní wàá tẹ́sí mu bihablillahi jẹ̀míyà tẹ́ ẹ bá papọ̀ ẹ lórí alukur'an àwọn yóò solution kur'an àwọn yóò dá solution sunna anabiwa muhammad sallallahu alayhi wa sallam àwọn yóò dá fún mẹlẹ́miyàrọ̀ tààbù káwọn sọ fún àwọn ará mi sọ pé solution yìí bẹ́ẹ̀ náà àdìsí kan náà sunan ibn majah arábìnrin wàmọ̀ nàkọ̀sọ̀ kọ́wọ́mọ̀lì arábìnrin àwọn àjọ kan wọn ò ní máa dẹ́kọ̀ almizan walmikiyai wọn ò ní máa dín òṣùwọ̀n wọn kù láwùjọ wọn wọn ò ní gbà pé ẹ̀kún ẹ̀kún ẹ̀kún láwùjọ kan kó jẹ́ àwùjọ tí wọ́n ti ń dín òṣùwọ̀n kù arábìnrin àyàfi kó jẹ́ pé ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala yóò dẹ̀ wọn jawru sultan àwọn olórí wọn àyà wọn ò lè sí wọn wọn ò ní lànà wọn ká ní solution náà ni pé tẹ́ ẹ̀ bá fẹ́ kí wàhálà ó wà nínú ìlú mọ́ ẹ má jẹ́ ká máa dín ọ̀sìn wọn kù máa àbá fún mẹlẹ́mi yọrọ táàbù bí táà ti lọ ni pé mùmíní nínú ìròyìn mùnúfìkì oníkà sọ pé solution Quran ni solution hadith ni kò ní ah, àfa ní contemporary society contemporary society àǹtùm àlàmù amìlá àlẹ́ yàlẹ́mù mẹ́ni kọ́lẹ́kọ́. وهو اللطيف وهو اللطيف الخبير اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون àwọn onírun ní ṣùgbọ́n àwọn àyà yìí ọlọ́run ló dá wa òun ló mọ ohun tó wúlò fún wa jù lásìkò kan sásìkò kan ẹni tó bá nígbàgbọ́ mọ̀nàfìkì kò ní nígbàgbọ́ ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí lọ́lọ́ba fi ń ròyìn wọn pé àìsàn bẹ nínú ẹ̀mí wọn fàzáàdà umulọ́hùn mẹ́rọ̀dọ̀ ọlọ́run á sàlékún àìsàn fún wọn wàlẹ̀ madhabun alimun bima kanu yakdhibun ọ̀rọ̀ tó gbé wọn pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ wọ́n ṣàlàyé fún wọn pé solution ó wà ní alukur'an solution wà ní sunnah anabi muhammad wọn ò ní gbàgbọ́ sí i ọlọ́ba nítorí èèlà ìsàn fi lékún nínú ẹ̀mí wọn kíyàwó lè bá jẹ wọn níwájú ọlọ́run ayàwó ló bá pàdé àwọn olùgbàgbé òdodo wọn ò máa fira wọn pé mùsùlùmí làwọn náà àjọ pàdé ní jimá ni àjọ ní ọdún ni àjọ na ní hajj náà ni ni ti ila shayatinihim qalu inna ma'akum innama nahnu mustahzi'un. tàbá dọ́dọ̀ àwọn èṣù bí èèyàn tiwọn wọ́n ní àwa kan ń ṣeré ni o bí náà sọ pé ṣe bí ẹ ti lọ mọ́kà tó tún lọ mọ́kà tó tún ah, mọ́kà ò ní ọlọmọkà ò ní má kò ní má ṣètò à ìmẹ̀mẹ̀ náà ni mustazi ọ̀hún wọn sọ̀rọ̀ ọlọ́run ọba wọn sọ̀dá mẹ́wàá ọlọ́run á fẹ́ fún wa ní àpéjúwe wọn ibi tá à ń lọ gangan nìyẹn pé pẹ̀lú gbogbo ìròyìn tó ń bẹ lára wọn èyí kí là àpéjúwe wọn torí ẹ̀ làwọn abáàbí ṣe àlàyé àti wọn pé almunafikun àwọn tá à ń pè láwọn munafikun yìí àwọn ni wọ́n burú jù lórí àwọn mùsùlùmí kódà ju àwọn kèfèrí lọ jàwọn kò fáàrù tó hàn pé kò fáàrù ni wọn lọ lẹ́yìn anábìwá muhammed sallallahu alayhi wa sallam ẹ wo adúrú ròyìn tọ́lọ́ fi ròyìn wọn nínú àwọn àrọ́mọdọ́mọ wọn náà tí wọ́n tún wá sẹ́lẹ̀ ẹgbẹ́ rasul munafiqin onáyìn ni abdullahi ibn ubayyi ibn salul lẹ́yìn anábì sallallahu alayhi wa sallam kí ló sọ di munafiki àti kí náà ni hubbu riyasa ó fẹ́ jọ̀gá òun ló ti rò pé pòtánà bíi wà ní medina òun ló yẹ kó wà ń bẹ́ẹ̀ eléyìí hamala wal hasad wal hekt kìí ta ìbínú ẹni wá gbé tó fi padà sọ̀rọ̀ ẹ̀dùn lórí ibùn wájú ọlọ́run ṣùgbọ́n torí pàdánù bí sallallahu alaihi wasallam ń bẹ láàrin wọn ọlọ́run bá ń tọ́ àṣírí ànábì náà tọ́ àṣírí fáwọn sàhábà kọ̀ọ̀kan pé mùnáfíkì lágbájá nǹkan kan aburú wọn ò kan ànábì wa muhammad sallallahu alaihi wasallam kò kan wọn mùsùlùmí lọ́la sọ pé in tasbiru wa tattaqu la yadurrukum kaiduhum ọlọ́ntẹ́yìn bá ti mú sùúrù ẹ má ṣe wèrè pẹ̀lú wọn ẹ má bọ́ndún wọn kó mọ́ṣáláṣí ẹ má já wọn ẹlẹ́bò lórí irun ẹ̀ ń tẹ̀síbìrò ẹ mú sùúrù wọ́tàtàkù ẹ̀yin sá lò payọ̀ ọlọ́run ọlọ́run ilẹ̀ ayà tó rókọ́m kẹ́hìndó ṣàyà ète tí wọ́n ń dà ò lè ràn yín ẹ má jẹ́ kí ìtara obìnrin pé kòkòrò ti ń jẹ̀fọ́ ara ẹ̀fọ́ lọ́wọ́ ẹ má fi tipátipá ẹ má fi fàáyọ́ kó mbẹ́ ẹ lọ́ sọ pé bí àti kọ oríṣiríṣi ẹ̀rọ àrẹ bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam nígbà táwọn sàbẹ̀ gẹ̀ discover àwọn kan nínú wọn anábì jẹ́ ká pa àwọn eléyìí anábì ní ẹ̀ má jẹ́ ká pa wọn. lè allah yìí kọ́ọ̀lù iná Muhammadan yaqtulu ashaba ẹ jẹ́ ọ̀rọ̀ mọ́ manage wọn báwọn tá a bá pa wọn wọn ò ní mọ̀ pé wọn yìí sara wa wọn ní adìẹ ti ń jẹ ẹ̀fọn ara wọn anábì ti ń pa wọn yẹn bẹ́ẹ̀ abubakar rọ́bìlà ọ̀tá ara ẹni wo kò sábò kankan tí wọ́n lè torí islam ti ní ṣáwùkà islam ti rẹ́sẹ̀ wálẹ̀ láyé Umar náà wọn ò tó bẹ́ẹ̀ Islam ti ní ṣáúkà ṣáúkà ìrẹsẹ̀ wa lè Islam wa kọ̀ǹtínú àwọn mọ̀nàfíkò wọ́n sì ń dáná wọn lọ lábẹ́nú nígbà táwọn á da títí títí tí tí ò tún tẹ́ wọn lọ́rùn bí Islam ṣáṣe ń gbòòrò lọ tó pé àwọn fẹ́ panẹ́ẹ̀sì Islam ni láti inú wọ́n fẹ́ paná wá láti inú ilé sódà táwọn ọ̀tá náà bá ti gbógun láti ta ogun tinú ilé ó máa jà àwọn mùsùlùmí ogun tìta ó máa jà eléyìí nígbà tó dayé usman radiyallahu ta'ala anhu wa arda ìkẹta náà khulafa rashidun lẹ́yìn usman wọ́n ní arákùnrin kan tí à ń pe orúkọ rẹ̀ ní abdullahi ibnu ubayi abdullahi ibnu saba ibnu ubayi ni bàbá àtàkọ́kọ́ abdullahi ibnu saba ló ń bá tún gbórí dìde láti yemen rajulun yamani yìí ń pẹ́ ah, islam yìí náà ti ń dàgbà ju bó ṣe é lọ. ipá tí gbogbo àwọn ọ̀gá àwọn ti ń sà látijọ́ ìtijọ́ yìí pé kí islam yìí sá wálẹ̀ kò wálẹ̀ náà wọ́n ní ló bá ní yemen ló bá wá sí madina madina tó wá fa islam fa nataqa shahada mùsùlùmí wa gba islam ni la ilaha illallah muhammadu rasulullah wọ́n bá wà pé ni nítòótọ́ ó bá wà madina nígbà tó wà madina tó fi imani fèkì hàn láyé uthman wọ́n dà tó yá ó sì sa faja'ala yasubbu Uthman wa yukhati'uhu ló bá bẹ̀rẹ̀ sí ma bú Uthman yal'anuhu yukhati'uhu irú àwọn olórí burúkú wọn ni ọ̀gá kọ́lá níyì ó bẹ̀rẹ̀ sí ma find a fault nínú ìjọba Uthman kó máa wá ẹ̀bi fún kó máa wẹ̀sùn fún yóò ka ẹ̀sùn rẹpẹtẹ sí Uthman lẹ́sẹ̀ radiyallahu ta'ala anhu. wọ́n níbẹ̀ ilé falamma futina báwa mùsùlùmí ṣe mọ̀ pé n tó fẹ́ ṣe lélẹ̀ fàtọ́rìdà ní abá lè kó náà lò lórí nínú súnà tó ń kọ́dìmà nínú súnà tó ti pẹ́ òun náà ní gbogbo àwọn tí wọ́n dá fìtínà lẹ̀ kàmálẹ̀ wọn kò ní àwùjọ ẹ̀sìn kàmálẹ̀ wọn kò ń bẹ̀ gbogbo àwọn ní pàlàpàlà kú lóbi dé àti nkófòrò yìí súnà Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu gàgàn nìyẹn tó ń mú ṣubuhat ah, yóò lọ mọ máyà Qur'an yóò máa fi gbára wọn nígbà tó máa nígbà tó máa gbanú ó yá tefetefe kó dènà wọn gbà tó máa rò lé kó ibi tó tún lọ tó máa rò á ní ẹnì kankan ò gbọdọ̀ jókòó tì í bó ń fẹ́ kẹ tó bó ń fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ wọ́n gbogbo tó bá tó wá pé òun fẹ́ sàn kankan àwọn yóò bá fọn ká títí kó tó wá padà tó bá ẹ tó bá dé oníbídà àti ń dẹ̀sìn rú bí èèyàn ṣe máa ń hámẹ́lá wọn bá ṣe máa ń lò pẹ̀lú wọn nínú ṣẹ̀ríà nìyẹn wọ́n ní Umar Uthman bin Affan wọ́n ṣàlékún náà ló pé onífìtínà lélẹ̀ nígbà tí wọ́n lékún náà ló ló bá gba ilẹ̀ Misra lọ ilẹ̀ Misra tí Abdullahi ibn Saba tó dà lọ yìí wọ́n nígbà tó wá dé Misra wọ́n ní fadhaba ila qaryatin ingomasa aluwa fi shiqaq wal khilaf wal nizaa lórí àwọn aráàlú yẹn àwọn tí wọn wọn ti tẹ̀rì sínú yàn jíjà ìtìlá ṣubuhat ìlú tó yẹ pé ìlú ṣubuhat ibẹ̀ ló wá bọ́ sí wá wá táwọn kan lọ ní misrọ̀ ibi táwọn aráàlú tó yẹ pé wọ́n láì bí kán máa jiyàn kán máa fa nǹkan mọ́ra wọn lọ́wọ́ kán sá máa dẹ̀sìn rú ó wá lọ sango yẹn bó ṣe wá lọ síbẹ̀ lòun bá di skọ́lá fitinà ń misrọ̀ yẹn ibẹ̀ ló ti wá ránṣẹ́ ẹ̀rẹ̀ máa wo lórí wa yẹn Usman yẹn o kò gbádùn o kò lálàáfíà o báwọn tí bí náà ṣe ń fi ránṣẹ́ sí sultan arákàrà wa bì kan tí ilẹ̀ ti rọ́ ibẹ̀ tí tẹ́lẹ̀ ló jẹ́ pé tẹ́lẹ̀ bá wo ibi tán wà wọ́n ra lọ sí kọ́nà kan inú ibẹ̀ yẹn náà tí wọ́n máa dàgbòrò wa ló jẹ́ pé tẹ́lẹ̀ bá wo tàríìkì yẹn náà ń jọra wọn kálukú ìròyìn ti ń jọ ìròyìn torí pé alimaru aladini kọlìlì alimaru máa mẹ́ni àhàbà wọ́n ní abdullahi ibùnú abdullahi ibùnú sábà bóun náà ṣe wá ìlú kan lọ ní misra nìyẹn níbi tí fìtínà ti tribe dáadáa tí apẹ̀rún ti pọ̀ gan tí wàhálà ti ṣẹlẹ̀ gan gbogbo nǹkan ti dàrú èèyàn mọ́tọ́ mọ́dodo má bóun náà ṣe wà rìn wọn lọ nìyẹn wọ́n á bẹ̀rẹ̀ sí máa lọ fọ́ọ̀tì láti misra ọba ń fàyà khalifa ní madina ní madina ní madina wọ́n ní títí tó fi jẹ́ pé àwọn náà wá ní ṣáúkà kọlọ́ńkó sànù àwọn tó ń bẹ láwùjọ tiwa náà ọlọ́dà kò mọ̀ fún wọn ṣáúkà o wọ́n wá rẹ́sẹ̀ wálẹ̀ àwọn náà di pé wọ́n lè gádà oríṣiríṣi weapons wọ́n bá gba Madina lọ gbogbo táwọn wíwá àtijọ́ ìtẹ̀lẹ́ ìtọ́ wọ́n bá lọ bá khalifa khalifa tí wọ́n dé wọ́n lọ sí Madina lásìkò tó yẹ pé àwọn sọ̀hábà anabi wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tá a dé Madina wọ́n lọ mú ọ̀rọ̀ wá fún khalifa Uthman Uthman radiyallahu ta'ala anhu àwọn ni sọ pé fàdáhàdọ̀ hujjatahu gbogbo èyí tán mú wá Usman sá wéléwélé ní lẹ́yọ̀ kọ̀ọ̀kan wéléwélé ní Usman kún lóye pé náà àwọn shawahid tàwọn àjọ sí dáadáa pé Usman eré sẹni ọlọ́run ṣe ká ah, ó ní òun Usman wa ń fi àwọn èèyàn jẹ́rìí pé anṣudukunbila gbogbo ẹ̀yin èèyàn tẹ́ wà ń bí tẹ̀ ń gbọ́n táwọn ẹni pálapàla ń sọ mú fọlọ́ǹbẹ̀yìn ìjẹ́ ẹ̀sìn bẹ́ẹ̀ nígbà táwọn ẹ̀sìn láǹsọ pé manja haza jẹ́ ìṣẹ̀lẹ̀ ọ̀sọ̀rọ̀ tí fẹ́lẹ̀ olùjẹ̀nà arábìnrin ogun kan tá a fẹ́ lọ ẹni tó bá lè pèsè táwọn èèyàn ó lò lọ́bọ̀ ọmọ àlùjànnà ni ó jẹ́ àwọn sàhábà anábìwá Muhammad wọn ni Allahumma na'am ó parọ́ bó ṣe rí náà nìyẹn. ó ní ẹ̀yin sàábì mo fọlọ́run rọ̀ yín ẹ̀ sí mẹ́ta tàbí anábì sọ pé sallallahu alayhi wa sallam man hafaro bí ìrọ̀rù ma falawul janna bí ìrọ̀rù ma ti wá di tu gbogbo kálukú ní àṣẹ sí ní Madina yìí anábì lẹ́ni tó bá rà ẹni tó bá gbé tó bá tún ṣe nígbà táwọn mùsùlùmí ní wàhálà omi anábì lọ́mọ àlìjẹ́nà nìkan kò ní di àlìjẹ́nà ẹni yẹn lọ́wọ́ níwájú ọlọ́run wọ́n yàn lọ́wọ́ mọ̀ náà wọ́n wá ń kó oríṣiríṣi ṣubuhat wọ́n ń kó wá nínú àwọn ṣubuhat wọn wọ́n lọ gádà ló fi jẹ́ pé kò sí ẹni tó fẹ́ ba nǹkan jù rọ̀rọ̀ sọ nínú àwọn tó ń gádà mọ́ Uthman wọ́n ní Uthman Uthman yìí ṣe mùsùlùmí wọ́n ní kèso mọ́lẹ́yìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní kí ló dé wọ́n ṣe bí Uthman ò lọ sí gazwatu Badr pẹ̀lú ànábì Muhammad sallallahu alayhi wa sallam àwọn sábẹ́ dọ̀rọ̀ padà sun wọn lẹ́nu pé Uthman radiyallahu ta'ala ni nítorí pé ọmọ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ Ruqayya torí pé rẹ̀ ànábì ló sì yọ̀ǹda fún un ló fi jẹ́ pé àwọn tí wọ́n lọ sójú ogun ọ̀tọ̀ ni nísìnyí nínú sharia islam ẹni tó bá rinṣẹ́ lójú ogun yóò nípìn kan ẹ̀sìn yóò nípìn méjì olùgbé tí yàrá bá gbẹ̀sìn dání wọ́n ní ìpín àwọn ẹlẹ́sìn lànàbì tó wá pín fún Uthman radiyallahu ta'ala ẹnu wọn wọ̀ wọ̀ ẹ̀ wọ́n ní ó dà bayatu ridwan bẹ́yà tí wọ́n ṣe lábẹ́ igi Uthman ò ṣe bẹ́yà tó Ridwan tọ́lọ́ba sọ pé laqad radiyallahu anil mu'minin idh yubayi'unaka tahta ash-shajarati. لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة لقد رضي الله عن المؤمنين àwọn mùmíní àwọn mùmíní ọlọ́ọ̀bá ló ń ti idh yubayi'unaka tahta ash-shajara àwọn mùmíní tó jẹ́ pé wọ́n ṣe báyà wọ́n ṣe oath of allegiance pẹ̀lú anabi wa muhammad lábẹ́ igi wọ́n ní kò sí usman ń bẹ jabir ibn abdullahi radiyallahu ta'ala anhu ó sọ yóò kàn yín nínú àwọn sọ̀hábà anabi wa muhammad sallallahu alayhi wa sallam mélòó ni wọ́n ẹni tó bá rántí màá fún tí a kan jabir ibn abdullahi sọ yóò kàn wọn. naam wọ́n ní usman ò sí ń ẹ̀sìn pé usman lọ́mọlẹ́yìn anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n dá ṣùgbọ́n àwọn padà pé rárá anabi sọlá asọlá ràn òfúnmẹ́ni lọ bá àwọn ará mọ́kà ni pé kí òfúnmẹ́ni lọ sọ fún pé àbá ti jà wá àbá tògùn wá kẹ́ẹ̀fì wá lè mọ̀ wọ́n dàbá anabi gbọ́wọ́ tiẹ̀ kalẹ̀ tán ọwọ́ rẹ̀ alápọ̀nlé ẹlẹ́ẹ̀kejì anabi ní àdìhì lè òfúnmẹ́ni. wọ́n á ní àwọn sàbẹ̀ gbogbo bó ṣe ń pọ́ àmẹ́rù lẹ́nu yẹn tó ń dá padà inú ti ń bí àwọn sábà pé àwọn làwọn eléyìí kankan yanjú àwọn eléyìí àwọn tí wọn mọ kí ó tàn mọ́ kankan pé kán gba àwọn ilé kan máa fọ́ wọn létí kan ṣe wọ́n lè ṣe lọ ní bí àsọ̀rẹ́ wa kan lórí ẹ̀ka máa fọ́ àwọn ọmọ oníkólóbìrì àti nkófò wọ́n yẹ kán máa gbá wọn létí ni hafiz Allah. àwọn sábẹ́ náà wọ́n gbé akínà ah, àwọn onípalapàla yìí wọ́n ní farao Uthman Uthman radiyallahu anhu wá rí pé anel amúrọ́ pé ẹ mọ̀ jẹ́ kan ẹ mọ̀ fà pẹ̀lú wọn ó ní ẹ jẹ́ kájọ ọmọ fẹ̀ríyàn wọn lọ́ba tó bá yá yóò padà clear orí eléyìí ni Usman wà pẹ̀lú wọn ó wá kọ̀ fáwọn sàábà pé káwọn sàábì mọ́ dídùn dùyà fún wọn ká má pa wọn rẹ̀ ńlẹ̀ torí pé káwọ́fà mi fitna ti sáfàkì dìmà Usman ò fẹ́ kéje mùsùlùmí ó spill ó gbé ọlọ́run lè sànù wọn hudafa ul asnan àwọn eléyìí kéré pọ̀ sí àwọn sàábì mímọ̀ wọ́n kéré púpọ̀ sí wọn lóye. نعم، wọn làwọn sábẹ́ ànábọ̀ Muhammad orí pé nígbà tó jẹ́ pa àmì rùn nìyẹn àwọn kì í dẹ̀ ya pa àmì rùn wọn orí yẹn làwọn sábẹ́ bá lọ sí hajj ọ̀pọ̀lọpọ̀ àwọn sábẹ́ tí wàá kó nílé ó pì ń pé Uthman yóò máa ṣe ìkànnà òun pẹ̀lú hujja pé nǹkan báyìí ẹ̀rí tẹ́ mú àkókò rẹ̀ ẹ̀rí tẹ́ mú àkókò rẹ̀ wàhálà orí yẹn náà wà títí nígbà tí wọ́n fi pé gbogbo àwọn sábẹ́ travel tán wọ́n wá lọ ká usman mọ́lé lálẹ́ wọn lọ pa usman wàláì gbogbo fitna ibi tó ti bẹ̀rẹ̀ nínú islam ìyẹn ni ìpìlẹ̀ pé ah, àwọn kan làwọn ṣíà kan àwọn kan làwọn kàwárìjì kan àwọn kan làwọn kìnnì kan ló jẹ́ pé olórí gbogbo abúlé ìbùnú sábà òun náà ni bàbá ńlá àwọn ṣíà ẹ mọ tó ṣe nígbà tó ṣe yẹn tán ló bá ní ẹ wò munafik dúró aburú tí munafik kọ́ tó dálẹ̀ náà ẹ̀sìn wàhálà yìí ìlú famókè àtúndì jamal tí yàwó Aisha radiyallahu ta'ala anha àti Ali fi pàdé lójú ogun fìtínà yìí kan náà òun náà ló fa fìtínà Siffin tí Ali radiyallahu ta'ala anhu àti Muawiya tí wọ́n fi pàdé lójú ogun torí pé ti ti yàwó Aisha yẹn nígbà tí wọ́n pa Uthman tí wọ́n pa yìí ẹwà àdánwò táwọn mùnáfíkì ń dá lẹ́nu ẹ̀sìn Uthman tí wọ́n pa nígbà tí wọ́n pa Uthman ní Madina ìròyìn kan àwọn sàábí lára ní Maka láwọn tí wọ́n ṣe hajj àwọn sàábí torí pé ènìyàn náà làwọn náà àwọn sàbí bá pín sí méjì ọ̀gọ̀rọ̀ náà sábà sọ pé ali radiyallahu ta'ala anhu tó di ali tó di khalifa lẹ́yìn uthman tó di khalifa lẹ́yìn uthman yìí ọ̀gọ̀rọ̀ náà sábà ká fi lára balẹ̀ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ ni kó máa wá àwọn tí wọ́n pa uthman radiyallahu anhu kí ìjọba mùsùlùmí kí tẹ́ńsọ̀n wàhálà tó ti wà nù ìlú kókó sinmi náà àwọn sábà kan lọ bẹ́yìn àwọn yẹn ni wọ́n pọ̀ jù àwọn kan kéékèèké náà sọ̀hábà làwọn bá wò ní wọn ni Zubair ní wọn ni Talha gbogbo àwọn Zubair àti Talha yìí àdìsí ń bẹ lọ́dọ̀ Sunan Abi Dawud wa gairu tánà fi sàlám sọ pé Zubair min aljanna ọmọ aljanna ni Talha náà ẹnà ọmọ aljanna ni torí àwọn mistake táwọn ṣe mistake tọ́lọ́run ti forí jì wọn kan tó ṣe ni kì í ṣe irú mistake tiwa lànàbí sọlá àṣà náà idha dhukira ashabi fa amsiku tọ́ba ti ń sọ̀rọ̀ àwọn sàábí níbi tí ìkẹsẹ̀bọ́nú ara wọn bá ti wà arábìnrin ẹsẹ̀ ẹnu yín báyìí ẹsẹ̀ ẹnu yín ní déédéé síbí ẹ̀yẹ mọ̀ dá sí pẹ̀pẹ́rọ́ bíi Allahu anihum ọlọ́run ti yọ́nú sáwọn ọlọ́run ti bẹ́ẹ̀ ṣe ṣe yẹn mo ti gbà á èyí tẹ́tù máa fi kun náà mo ti gbà á mí tẹ́tù máa ṣe àwọn onírú garanti yẹn àwọn ni wàá lọ bá ìyàwó Aisha rọ́dẹ̀ lọ́ta lánàá ìyàwó Aisha náà wá ṣíà ìròrí wọn ìlú fàwọn àgbẹ̀ àwọn náà ò ní àwọn ò ní máa gba Madina lọ àwọn ìyàwó ànábi wa yòókù wọn gba Madina lọ sallallahu alaihi wasallam lóbi àwọn ọmọ àti ọmọ mi ni yòókù ìyàwó ẹ̀ṣà wa ń lọ ìyẹn ló fà níbo ni káwọn máa lọ ẹ̀ máa ń so ní ẹ̀ máa ń so ní Basra mi to cut the long story short nígbà tó di pé àwọn ń lọ ọbẹ̀ yẹn ali náà ti kú nílé òun náà ti gbọ́n tó ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn sàbẹ̀ tí wọ́n ti dé Madina pé ọ̀dà pẹ̀lú àníyàn pé ẹ jẹ́ ká lọ papọ̀ tá a bá papọ̀ ká sọ̀rọ̀ tá a bá sọ̀rọ̀ kan mọ̀ pé ká mú ìjọba dúró ó ṣáájú ká kọ́kọ́ mọ̀ wá àwọn tó pa Uthman orí yẹn ni wọ́n wà kódà wọ́n ti débi tí wọ́n ti sọ̀rọ̀ wọ́n ti sọ̀rọ̀ nítubí nùbí ní kọ́tálì àti kọ́ ìyàwó Aisha radiyallahu ta'ala anha wọ́n ní lóru gànjọ́ làmọ̀nà wọ́n ti wá wọ́n pé tó bá dàárọ̀ àwọn so terms bí nǹkan ṣe lọ tí òfin ní sí wàhálà so kaluku náà padà sí mẹ̀dínà jẹ́ẹ́jẹ́ kálukú àwọn mùsùlùmí náà padà sí lóbi tó ti wá àwọn tó tún ti gádà sẹ́yìn ìyàwó Aisha Tọ́lá Zubair wọ́n ní lóru lọ́mọ náà fi kí wá kọ́ra wọn jọ pé ẹ wá o abúlé ìbínú sábà wà kó àtàwọn ọmọ ẹ̀jọ́ pé ṣẹ́rí táwọn mùsùlùmí bá fi lè papọ̀ lọ́la láwọn táàmùsì ayé wa mọ̀nà fi kẹ́ láyé nù ayé wa parẹ́ láyé nù wọ́n ní lóru nítorí wọ́n ṣe abúlé ah, ìbínú wọ́n bá pinra wọn sí fẹ̀rẹ̀kọ̀tàn wọ́n pinra wọn sọ́nà méjì wọ́n ní ẹ̀yin ẹ lọ St. Dimas ẹ lọ rúmọ àwọn kámpu Ali ẹ̀yin ẹ lọ rúmọ àwọn kámpu Aisha radiyallahu anha àti Zubair àti Talha àwọn méjèèjì ń dà tó wá dùn tán mùsùlùmí ń sùn lọ pẹ̀lú àníyàn pé ń dà ọba fi má àwọn ó kálukó padà sí Madina kálukó gba àlééfà ní àlééfà nígbà tó dòrò yẹn àwọn tí wọ́n lọ sí kámpu méjèèjì náà bá bẹ̀rẹ̀ sí lọ máa àtáàkì káàmpù kọ̀ọ̀kan ló kọ pé àwọn káàmpù tá a lè ní impression pé àwọn tá a ti jọ agree pé lóru nídàájí tá a bá ti kásùn báyà tán ọ̀rọ̀ ti sẹ́tù kí ìbá tán tún wá tán tún wá tán tún gbé sùnmọ̀mí wá àwọn káàmpù ti Zubair Tọ́lẹ́hà ìyàwó Aisha àwọn náà lò bẹ́ẹ̀ bó ṣe di pé ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí sun láàrin àwọn mùsùlùmí nìyẹn tọ́lọ́ bá ní humul aduwu àwọn mọ̀nàfikún ni àwọn lọ́tà fahdaruhum ọlọ́ba ní ìwà ànábì sallallahu alayhi wa sallam fahdaruhum ọlọ́nu ànábì sọ̀ra fún wa qatala umullahu anna yufakun ìròyìn wọn lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ló wá fẹ́ rò fún wa ọlọ́run á sọ ọ̀rọ̀ yẹn bí òwe níbi àyà kan náà tá a tù nìyẹn ló jẹ́ káfẹ́ kan tún sùn désàlẹ̀ kòkò nípa wọn lénìí ìròyìn wọn tún jù bẹ́ẹ̀ lọ ọlọ́run á fi òwe ó fi sọ̀rọ̀ wọn fún wa òwe sì nínú alukoranu kẹrìm ọlọ́ọ̀bá máa fi àpẹẹrẹ ọlọ́ọ̀bá máa fi lílẹ̀ nínú alukoranu kẹrìm inú suratu zumar ọlọ́ọ̀bá ni walaqad darrabna linnasi fi hadha alukorani min kulli mathal la'allahum yatadhakkarun ọlọ́ọ̀bá ni ní ti pàápàá àwọn ọlọ́ọ̀bá ti fi lílẹ̀ fáwọn èèyàn nínú alukorani yìí min kulli mathal gbogbo àpéjúwe gbogbo ọ̀rọ̀ tó jọra wọn láti fi wéra wọn àfiwé tó ṣe pàtàkì àti kàlẹ́ náà alukur'an la'allahum yatadhakkarun ọlọ́ni à ń ṣe léyìí káwọn ọmọ nìyẹn lè níròkùnú pè wá dà kó ń kálukú ká lè yí padà ká lè má kọ̀tọ̀ lọ́hùn ká lè gbàtọ̀ lọ́hùn á padà rí tọ́lọ́hùn bá ń sọ nígbà tá a bá débẹ̀. àbá sheikh abdulrahman ibn nasir asadi lábẹ́ àyà yìí ní suratu zumar àyà twenty eight tọ́lọ̀ bá ní walaqad darabna linnasi fi hadhal qur'ani min kulli masal ọlọ́run gbogbo àpẹẹrẹ gbogbo àpẹjúwe tí ó dáwọn èèyàn mọ̀nà láti fi kalẹ̀ fún wọn al-Qur'an al-Karim. sheikh abdulrahman asaadi wọ́n ní yukhbiru ta'ala wọ́n ní ọlọ́wọ́ bá àlekè ọlá ń sàlàyé fún wa annahu daraba fil qur'an min jami'il amthal pé inú al-Qur'an gbogbo àpẹẹrẹ pátá tí wọ́n tí ó fi mọ̀tọ́lọ́hùn ìní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní amsali alil khair ọlọ́run fi ọ̀pẹ̀rẹ̀ àwọn ẹni rí ó fi hàn wá ní alukur'an wa amsali alil sharri àpẹ̀rẹ̀ àwọn ẹni bí wa amsali tawhid wa shirk ọlọ́run fún wa ní àpẹ̀rẹ̀ tawhid àti ashirk ìnígbàgbọ́ nu ọlọ́run àti ìṣẹ́bọ ẹ wàá pé júwèé yẹn ní alukur'an alkarim ọlọ́run subhanahu wa ta'ala ó sọ fún wa nínú suratu zumar ayah twenty eight ọlọ́run dọ̀rọ̀bẹ̀ lọ́wọ́ lakum mathalan ọlọ́ba ní òun fún wa ní àpèjúwe min anfusikum nínú ẹ̀mí yín ọlọ́ba subhanahu wa ta'ala ní halakum mimma malakat aymanukum min shurakana. ضرب لكم مثلا من أنفسكم هل لكم مما ملكت أيمانكم من شركاء فيما رزقناكم فأنتم فيه سواء تخافونهم كخيفتكم أنفسكم كذلك نفصل الآيات لقوم يعقلون ẹ̀wọ̀n dọ́rọ̀ bá sọ fún wa ọlọ́bùnú wa ó ní dọ́rọ̀ bẹ́ẹ̀ lẹ́kùn mẹ́fẹ̀lẹ́ min anfusikum ọlọ́ni àpéjúwe àwọn ọlọ́run bá fẹ́ ṣe àpéjúwe àwọn tí wọ́n ń pa orogún pọ̀ mọ́ ọlọ́run tá ń pọ̀ ọlọ́run ní mẹ́ta lọ́kan tá ń san ọlọ́run mẹ́fà tá ń sin mẹ́wàá tá ń sin jẹ́ ọ̀kan lọ ọlọ́run á ní kọ́rọ̀ ó lè yé yín pé ẹbọ ò kéèyàn pa nǹkan kan pọ̀ mọ́ ọlọ́run ọlọ́run lè jẹ́ mẹ́ta dégbé yóò jẹ́ mẹ́rin àbí jù bẹ́ẹ̀ lọ. àrínà àwọn tó ń dàgbà pé ọlọ́run kan ló dá dáadáa ìkan ló dá àìdá ọlọ́run kan ló dá ìkan ló dá òògùn ọlọ́run ni daraba lakum min anfusikum ọlọ́ba ni òun fún yín lápèjúwe látara ara yín náà alakum mimma malakat ẹ máa wọn kàn àwọn irú yín tó yẹ pé ẹ̀yin náà lè fowó ara yín ra wọ́n sáwọn tẹ ẹ wà ẹrú tó lọ tó fowó ọlọ́ni sáwọn colleagues wọn máa bẹ tó wà ní ah, mi my colleague my ẹrú colleague ọlọ́ni sọ mẹ́fẹ̀lẹ́n ẹ̀yin náà ronú sí látọ̀dọ̀ kẹ́ ẹ mọ́ tiẹ̀ tó kẹ́ tó wá ronú wá sọ́dọ̀ ọlọ́ni mímọ̀ mẹ́lẹ́kàtà ìmẹ́ẹ̀nùkùn àwọn ẹrú tẹ fún yín rà mí ìṣòro ká sáwọn tẹ ẹjọ jẹ colleagues tẹ equate ara wọn síra yín ó wà ń bẹ̀ ọlọ́wà ni fíìmù àròzàkùnàkùn fàáǹtùm fi ìsàwà nínú dúkìá tá a fún yín ẹ̀yin àti wọn ẹjọ wa máa mú dọ́gbàndọ́gba tó yẹ pé tó bá ti fi ẹyin méjì jẹun ọmọ ọ̀dọ́ gẹ́ tí èsì ẹrú lásán kọ́gàfẹ́yin méjì jẹun kọ́mọ̀dọ́ wa ní kọ́mọ̀dọ́ wa kó oúnjẹ lẹ̀ àwọn fúnláfọ̀ yẹn ó ní à ẹ Rebeka ni mọ́mí you ate two egg wèrè sí òdì Rebeka wọ́n ti ní tẹ́rú bá ti pẹ́ lé ìmọ̀ bu alájọbí ni ẹ̀rú bí ah, yóò bára rẹ̀ ọmọ ọ̀dọ̀ tún wá ní alfa omanzila ọmọ ọ̀dọ̀ tún ga nípò ju eru tẹ fowó gangan lọ ọlọ́ba ní faum ṣòro káà ẹ wá jọ fantum ṣùkúrọ̀ká fíìmù ọ̀rọ̀zàkùnàkùn yín tá a fún yín ní dúkìá yín ẹ̀jọ̀ àmà pín ẹrú rẹ tó jẹ́ pé tí wọ́n bá gbé ìwọ́ gbé eod jáde end of discussion jáde òun náà bọ́ sí di mọ́sù ẹ ọba kékeré ah, ah ẹ kí ni sọ́ọ́ dèbòrà àwọn ah, ah èmi náà fẹ́ lo kí ni ẹ̀yin ti lo end of discussion mọ́tò méjèèjì jọ wú ni ẹ̀yin lè tó wú kémi náà wú ọlọ́ọ̀ni ṣé ń bẹ tó jẹ́ pé ẹ̀ẹ́dọ̀ jẹ́ ṣòro káyà fíìmù ọ̀rọ̀ zakinakun tó yẹ pé n ta pèsè fún yín ẹ̀ẹ́dùn ọmọ pin bákan náà fa antum fi ìsàwà ẹ̀ẹ́dùn pin bákan náà ọlọ́run ní takhafunahum kakhifatikum anfusakum ẹ̀yin náà bẹ́ẹ̀ ṣe nípayà lórí ẹ̀mí ara yín pé kó lè mọ̀ bá wa kó lè mọ̀ wá pa mí ah! ẹ má jẹ́ kí n gbọ́kọ̀ jáde absolver ò dáa ẹ̀yin náà bẹ́ẹ̀ ẹ̀ máa wá páyà ẹrú tẹ fún ara yín rà tẹ fi dorí bákan náà ẹ̀ máa páyà wọn gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe ń tẹ̀ ń páyà fúnra yín ẹ̀ máa páyà fáwọn náà ọlọ́wọ́n ni kadhalika nufassilu al-ayat ọlọ́wọ́n báyìí láti máa ń fi láti máa ń ṣàlàyé àwọn àyà wa liqawmi yaqilun fáwọn onílàákàyè ni o tẹ́lẹ̀ ò bá rọrùn ọlọ́run tó wá dá wa bóun ni ó sì wá jẹ́ pé nígbà tó wá fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ ẹ ohun àtọ́mọ yóò jọ àmọ́ pẹ́ mi yóò jọ àmọ́ pẹ́ mi kì í yá ó jọ àmọ́ kan báyìí ṣé rọrùn ọlọ́run ló dá wa òun ló ní wa òun ló ṣe kinní kan á wà àwọn ṣéwù náà á ní àwọn ṣéwù tán bá

ẹ ń sọ̀rọ̀ tí ó mú ibi kẹfìrí ẹ tún tà bí aláwàgbàrúgbà ẹ ti kú lè ń ṣe gan ni jànáza kò yá ọlọ́run ṣẹ́rù ẹ lè ṣẹlẹ̀ àpèjúwe nínú alukuran kẹrin ní ṣẹ́rù sọ pé wà àmfàlì tàwíìdì wà ṣírkì ọlọ́ba máa ń mú àpèjúwe tàwíìdì àti ṣírkì wá wà kúlù mẹ́fẹ̀lì yòókọ́rì àkọ́ ìkọlù àṣìyà àti gbogbo àpèjúwe tó yẹ pé pàápàá nǹkan yóò jẹ́ kó yé wa wàlíhíkìmẹ̀tì fìdálík ó ní òye tó sì bẹ nínú yẹn òun náà ni pé ọlọ́ọ̀bá ni làálàhùn yàtàdà kẹrùn làálàhùn kálíbà nírònú kúwàdà pé ah kálíbà gbáwá sí ó ní ọlọ́ọ̀bá ni ó ní àjẹ́ pé ìdàmánù wà dìhú láwùmí lẹ́xàk ọlọ́ọ̀ni gbàgbà bá ṣàlàyé òdodo fún yín tán fàyà àlàmúhún wọ̀yà àmàlùn ẹ wàá mọ bó ọ̀rọ̀ ṣe rí ẹ wàá mọ̀ ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ làwọn aláwọ̀ sọ pé méjì ni òwe tí ń bẹ́nu alukur'an nínú àwọn ìpín bí alukurani ṣe máa ń pa àsámọ̀ ọ̀rọ̀ òun náà ni wọ́n ń pè ní kíni o ni wọ́n ń pè ní al-amthilatu as-sariha àwọn òwe tó clear irú ẹ̀ lè tá a pa yìí ó mọ̀ pé bó ṣe jẹ́ pé onílàákà yìí gbà pé ẹrú àti olówó ò lè jẹ jọ́ nǹkan náà bẹ́ẹ̀ náà ni ó yẹ ká gbà pé àwọn kan wà tó ń ṣe mítìn pẹ̀lú ọlọ́run bẹ́ẹ̀ náà ni ó yẹ ká gbà pé àwọn kan wà tó jẹ́ pé àwọn náà nítorí bá tọrọ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run tó bẹ́ẹ̀ kọ́ wọ́n ṣe èèyàn bẹ́ẹ̀ ni ò yẹ ká gbà pé ẹnìkan ń bẹ tó tún ta tún lè sìn papọ̀ pẹ̀lú ọlọ́run náà ẹgbẹ́ àpéjúwe lè clear bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ àpéjúwe náà alukur'an àwọn àpéjúwe mi ń bẹ tó jẹ́ pé àwọn tí wọ́n wọ́n ń pè wọ́n ní al awi al-amthilatu al-kamina àwọn àpéjúwe tó jẹ́ pé kì í ṣe àpéjúwe tó clear nígbà tí yẹn bá ronú sí i lẹ́yìn ó tún máa pàkójú rẹ̀ ni ọlọ́mọdé wa tilka al-amthal ọlọ́ni àwọn àpẹẹrẹ tá à ń fi lélẹ̀ nínú alukur'an yìí nadribu alinnas wa ma yaqiluha illa al ọlọ́ni àwọn àpèjúwe ti bẹ́ẹ̀ nínú kò sẹ́ni tí ó lè gbọ́ yé ju onímọ̀ lọ wọ́n ní kan àwọn àáfàá tó ti lọ ó ní idha qara'tu mithalan qur'aniyya walam afhamu baqitu ala náà alukur'an àpẹẹrẹ kan tí n bá ti gbọ́ yé máa sì sunkún lórí ara mi wọ́n ní kí ní ìbàdí òfin sunkún lórí ara ẹ̀ ó ń tó pé lẹ́hánì ìlànà akùnmínà àlìmín ajẹ́kùnmí ò sínú àwọn onímọ̀ nìyẹn tó gbé ọlọ́ọ̀bá ní àwọn àpẹẹrẹ tí ń bẹ́nu alukur'an àwọn illustrations àwọn òyìnbó tó ń bẹ́nu alukur'an wà má yà àkìlù ha ìlànà àlìmọ̀n ó ń bẹ́nu alukur'an alamfẹ́l alikamina àwọn àpẹ àwọn àwòrán àwọn àpẹẹrẹ tó jẹ́ pé kì í ṣe àpẹẹrẹ directly wọ́n farasin olóye ni ó mọ̀ pé àpẹẹrẹ mẹ́mẹ́ mọ́sálá wọ́n ní wọ́n béèrè lọ́wọ́ kan náà àwọn ẹni tó ti ṣáájú nínú àwọn àfa ẹni rè ìmáàmù Sayuti mọ́rọ̀ ìwá nínú al-itqan fi ulumil Qur'an wọ́n ní wọ́n sọ fún kan nínú àwọn onímọ̀ pé innaka tukhrij amthala al-arab wal-ajami min quran wọ́n ní àáfà àwọn èèyàn ti mọ̀ yín pé ẹ máa ń fa òwe àwọn alárúbáwá yọ àti òwe àwọn elédè ní ìtura tọ̀sílábà ẹ máa fà yọ́nà alukoranu karim ẹni wọn fẹ́ dán àfa wò ó ní alitẹ́jì fi kitabillah àwọn nǹkan wọ̀nyí tí mo fẹ́ sọ yìí ṣé òwe rẹ̀ ń bẹ ṣé irú ọ̀rọ̀ bẹ́yẹn bẹ́ẹ̀ ní alukoran khairul umur awsatuha khairul umur lọ́ba àwọn sọ bẹ́ẹ̀ wọ́n ní lábọ́ ní ọ̀yí tó dáa jù náà lámọ̀ rí òun náà lè tó wà ní ìwọ̀ntúnwọ̀nsì kí ló jọ bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ Yorùbá kí ló dé bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ yorùbá kéèyàn wà níwọ̀ntúnwọ̀nsì wàsàtíyà ìwọ̀ntúnwọ̀nsì wọ́n ní àáfàá yẹn wá dáhùn pé ó wà láàyè mẹ́rin náà alukur'an ẹ̀yọ̀ kan péré ni màmú wa ó ní àwọn ọmọ bani israel nígbà táwọn ẹbí wọn sọ fún wa pé inna Allaha ya'murukum an tadhba'u baqara Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ní kẹ́ pa màálù ó ní ìtàn bẹ́ẹ̀ lọ́wọ́ Musa ni pé báwa bí Ọlọ́hun Ọba irú màálù o nígbà tí Musa ń dá wọn lóhùn ó ní la faridun wala bikrun àbí làfárídún wàlà bíkrún àwánú bẹ́yìn àdàlík fàfàálù máa tún màwọn màálù tẹ́ pa làfárídún ẹ má jẹ́ kọjá màálù tó ti gbó wàlà bíkrún kó sì má jẹ́ ọ̀dọ́ màálù àwánú bẹ́yìn àdàlík kó wà láàrin méjì fàfàálù máa tún màrún ẹ tètè lọ sí ní ní kẹ́ṣẹ́ ẹgbẹ́ kí ló bẹ́ẹ̀ bẹ́ẹ̀ khairul umur awsatuha ọ̀dà lábá àtúmọ̀ sọ pé laysa li khabaru kal muayana ìyẹn náà bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ yorùbá wọ́n ní ìròyìn ò tó àfojúbà tẹ́lẹ̀ pé ọ̀rọ̀ bí òwe ni illustration ni in tó jọ náà bẹ́ẹ̀ náà al-Qur'anul kí ló gbọ́dọ̀ bẹ́ẹ̀ náà al-Qur'anul ìdàtọ́lọ̀ bá ń sọ nínú suratul Baqarah nípa ànábì wa Ibrahim tó ní rabbi arini kayfa tuhyil mawta kí ni àkùrán sọ qala awalam tu'min qala bala walakin liyatma'inna qalbi ah, so nígbàgbọ́ ni tó o sọ pé káyọ̀sẹ̀ máa fi bí a ṣe jó òkú dìde hàn kí ni Ibrahim sọ ó ní balẹ̀ ó ní wọlọ́ ah, tàyí nígbàgbọ́ bó walakin liyatma'inna qalbi kọ́kàn mi ó kàn fi balẹ̀ náà ni o kí n fi mọ̀ pé táwọn ọ̀tọ̀ ọlọ́run bá ń sọ máa sọ pé ah, ọlọ́run ti fi hàn mí bí ó ti ṣe ó ti fi kékeré hàn mí bẹ́ẹ̀ so yóò jẹ́ kí n gbaní ńlá gbọ́ kí nìyẹn laysa al-khabaru kálmù àyànà ẹgbẹ́ ìròyìn tó àfojá àrẹ́gbà Ibrahim ti fojú bá ó ti mọ̀ pé ah ntọ́lọ́ ló ń ṣe yóò ṣe bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n má pèjú ẹ̀kan náà wá. wọ́n béèrè pé lọ́wọ́ àbèrè lọ́wọ́ àfa yẹn pé ọ̀dà lábàá máa sọ pé fìlàhàrọ̀káàtì fìlàhàrọ̀káàtì lìbàrọ̀káàtì fìlàhàrọ̀káàtì alìbàrọ̀káàtì níbi lílọ bíbọ̀ àlùbáríkà mẹ́mẹ́ kí nìyẹn ní Yorùbá oríire ni òǹrẹ̀ wa wọ́n ní àáfà ìbá wa jáde náà alukur'an àáfà bá padà sínú sọ́rọ́tù nìsá àyà one hundred ọlọ́ni wa man yuhajir fi sabilillah ẹni tó bá sì ṣe hijira lójú ọ̀nà ọlọ́run ẹ̀rí àwọn ará mẹ́ka ọlọ́ni ẹni tó bá sì wá hijira o sójú ọ̀nà ọlọ́run yẹ́jìt mọ̀rọ́ gọ́ọ̀mẹ̀n kẹfẹ́rọ yẹ́jìt fìlà árdì mọ̀rọ́ gọ́ọ̀mẹ̀n kẹfẹ́rọ lórí ilé ọlọ́run ilé ọlọ́run fẹ́ẹ́ lórí ilé ọlọ́run yóò rí mọ̀rọ́ ọ̀gọ́mọ̀ nkẹfẹ́ rọ yóò sì rí ibùbásí o kẹfẹ́ rọ ibùbásí tó fẹ́ o àsọtún wọlé pé àìdóko babẹ nìkan rí àbí nǹkan àìrìnjìnà lẹ́ẹ̀rọ àbúkọ ọ̀kẹrẹ ó wọlé síbẹ̀ mo tún kàwọn wíkan bì wọ́n ní orí ìrìn lórí wà bí ibì kan ò bá gbé ọ lọlẹ̀ bòmí ẹ wàmẹ́yìn yóò hajir fi sabilillahi yajidu fil ardi mọ̀rọ̀gọ́mẹ̀n kẹfìrán wàsáà ẹ tó bá ń rìn lórí ilé ọlọ́run tó bá lọ fún ọlọ́run torí ọlọ́run àtànígbà Muhammad ọlọ́run yóò rí bùbá sí kẹfìrán yóò rí ibi tó pọ̀ pé ah, àsókòláwà wàsáà tán yóò tún wá rí ìgbàláàyè ẹ wà nàgbà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n fúnlẹ̀ mọ́ dì í mọ́ka nígbà tó dé Madina náà fàǹtẹ́sẹ̀rọ̀ fìlà wàlámfìlà kẹfìrán so eléyìí ni wọ́n ń pè ní alamfilatu alamfilatu alikamina insha allah ta'ala báyà tó bá kù nínú nínú báàfù níbi àlèmọ̀ ìyẹ̀wò ní ọ̀la ọlọ́run á ní àwọn kò lè lọ jáde jáde kọ́lá sọ́mi náà ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala wọn sọ pa àwọn kèfèrí nípa àwọn mùnàfikún láti wáyà insha Allah ọlọ́ọ̀bá ní ọ̀ndà ọlọ́ọ̀bá ní masaluhum ẹ̀jẹ̀ jẹ́ àfẹ́tí balẹ̀ dáadáa ọlọ́ọ̀ni àpéjú àwọn mùnàfikì ní gbogbo ìròyìn wọn tá a ti sọ yìí ọlọ́run kàmẹ́fẹ́lì lẹ́dí stáwó kọ́dà náà rọ̀ àpèjúwe yẹn dàbí ẹni tó da iná àpèjúwe yẹn dàbí ẹni tó ṣe kíni tó dáná falama àdọ́ àtìmọ̀ àhàwùlà nígbà tí iná yìí tó ti wá tàn mọ́lẹ̀ sí gbogbo àyíká rẹ̀ ó dáná iná ti tàn mọ́lẹ̀ sí àyíká rẹ̀ zahaballahu binuhurihim bọ́lá ń ṣe mú ìmọ́lẹ̀ wọn lọ nìyẹn ìmọ̀lẹ̀ ti wà ní gbogbo àyíká bí ìmọ̀lẹ̀ ṣe lọ nìyẹn wọ́n ta wọ́kà wọn fi dhulumati la yubsirun ọlọ́run wá fi wọ́n kalẹ̀ sínú òkun la yubsirun wọn wá ṣe kínní wọn ò rí na wọn ò lè tẹ̀síwájú wọn ò lè tẹ̀sẹ́yìn ọlọ́run fi àwọn mùnáfìkì jọ àpèjúwe ẹnìkan tó dáná nígbà tó dáná tán lójijì sàdédé ní ìbálò bí náà ń ṣe lọ kò lè lọ wájú kò lè lẹ́yìn àwọn àfọwọ́ ní mímọ́ àwọn àni kí ni àpéjúwe tó lọ́ọ́ bá sọ ń bí ní al torí tẹ́lẹ̀ bá kẹ́kọ̀ọ́ gbà zaba lọ benori him famlayar john kí ló léyìí kí ló túmọ̀ sí ajaka padà sínú àwọn ọ̀rọ̀ àwọn onímọ̀ mujahid mina tabi'in ó ní gbólọ̀ ọlọ́run tó kàmẹ́fẹ́lì lẹ́dí stọ́kọ̀dà náà rọ ó ní àmà ìdọ́ àtúnnáà ó ní pé iná tó tàn fáwọn mùnàfíkì yìí ó ní fa iqbalu um ilal mu'minin wal huda ìmọ̀ náà tí wọ́n rí yẹn iná tó tàn tọ́lọ́ ọba sọ pé iná tó yí wọn ká yẹn náà ni ìmọ̀nà tí wọ́n rí nígbà tí wọ́n lọ fira wọn hàn gẹ́gẹ́ bí mùmíní nígbà tí wọ́n fira hàn gẹ́gẹ́ bí wọ́n tó bẹ́ẹ̀ tà lánàá bí wọn Muhammad sallallahu alayhi wa sallam òògbé lẹ́yìn ìgbà tí wọ́n padà tán tí nígbà tí wọ́n kọ̀yìn níbo ni wọ́n bọ́ sí wọ́n padà bọ́ sínú kófòrò ibn abbas radiyallahu ta'ala ni o eléyìí wà dáadáa ibn abbas ni adha mathalun tó bá sì wọ́ kó sọ pé adha mithalun tó bá sì wọ́ kó sọ pé adha mithlun adha mathalun wọ́n ní àpéjúwe yìí darabahu lil munafiqin ọlọ́wọ́ bá mọ̀ọ́mọ̀ fi ọ̀rọ̀ mọ̀nàfìkì ju àpẹẹrẹ yẹn ọlọ́run ni annahum kanu pé àwọn mọ̀nàfìkì kanu ya'tazuna bil islam wọ́n máa ń gbayì pẹ̀lú islam wọ́n máa ń fi islam gbayì fayona kehohom almuslimon àwọn àti mumi àwọn àtàwọn mùsùlùmí wọ́n jọ ń fẹ́ ọmọ láàrin ara wọn ni tẹbi èyí islam yẹn àpọ́nlé islam yẹn ń bẹ pẹ̀lú wọn wáyé wa arizona wọn ogún tí wọ́n bá jọ kú mùnáfìkì ó jogún mùsùlùmí mùsùlùmí ó jogún mùnáfìkì wáyé kọ simona hom bákan náà gbogbo wáyé kọ simona hom olùfàyè tí wọ́n bá lọ sójú ogun tí ò ní wàhálà nù ní tí wọ́n bá kó ní dẹ pẹ̀lú ìdẹ̀kùn yẹn wọ́n tún pín pẹ̀lú àwọn mọ̀nàfíkìn kí ló tọ́ sọ pé wàyíkọ̀ simona omi lè fa yìí sẹ́yìn pé lójú ogun ẹ̀sìn wọn ní lọ ṣùgbọ́n ogun níta bá mú lójú ogun tí ò sí wàhálà ìní jẹ́ àlìfáyè àwọn mọ̀nàfíkìn ó gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n torí pé ojú ogun ẹ̀sìn gbogbo wọn mọ̀ wá gbẹ́bọ̀rọ̀ ìsọ̀nà hiya bi awratin in yuriduna illa firara wọn ni wọn ànábi a kò sẹ́ni àkànlẹ̀ èmi nìkan mọ̀ mójútó mọ̀ mi wọ́n dẹ̀ ti dàgbà gan ilé wa ń jòrò ìwà ànábi ilé ò sí filẹ̀ olóòní wa máa yẹ bi awra nǹkan kò sì sílé wọn o in yuriduna illa firara wọn ò lè lọ fàyà wọn wù pé a ta ni ò lọ fàyà ta ni ò lọ fàyà sẹ́bọ̀n lọ fàyà dọ́ta ẹ̀ ẹ̀ kan kó máa kó alójú òru sóò ló bí ami ẹ̀ kò bá ní wá ọlọ́ni yòówù dúnà ilà àfihàn wọ́n fẹ́ sá lọ dànù ni torí àwọn òní lọ sí ogun tó bá le wọn ní lọ. ọlọ́run tẹ bá ní àyà mi ọlọ́run tẹ bá sọ tẹ àyà bá sọ kalẹ̀ wà dúkìrọ̀ fi il jihad tọ́lọ̀ máa fi mẹ́sẹ̀ jihad ọlọ́run àwọn mọ̀nàfíkì wọ́n máa gbẹ̀mọ́ lèdè tí kò ti wá bá ní wọn ní lọ. ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ẹ̀ wọ́n bá náà bí táwọn mùsùlùmí kan kó ọjà táwọn kẹrùkẹrù ń bẹ ìyẹn là ń pè ní àlìfáyè wọn ò tún wá pín wọn bẹ gbogbo pípọn wọn táwọn pín wọn táwọn fẹ́ láàrin àwọn mùsùlùmí táwọn jogún wọn yẹn ìmẹ́lẹ̀ tọ́lọ́hún ń tàn yíká wọn nìyẹn náà ó ń dà kò ní falámẹ́mẹ́ẹ̀tù abúláwọ̀nrin falámẹ́mẹ́ẹ̀tù ìgbà táwọn wá kú adẹ́pẹ́láyé ìnìmọ́lẹ̀ yẹn falámẹ́mẹ́ẹ̀tù ìgbà táwọn wá kú sàlábàhùnmùlọ́hùn kalẹ̀ ìzà gbogbo ìyàtọ̀ àpọ́nlé yẹn ọlọ́nkà gbà lára wọn ni kama sọlẹ bá sọ ibò nárì dọ gẹ́gẹ́ bí ó sì jẹ́ pé ẹni tọ́lọ́ ọba ń sọ pé dáná yẹn bí náà yẹn kàn sí bọ́ sí bọ́lọ́ sí mú ìmọ̀lẹ̀ lọ fún àfọ akọ̀tàdà ibùdó di hama ó ní ìmọ̀lẹ̀ tọ́lọ́ ọba ní ó rọ kiri ká wọn ó ní fa iya la ilaha illallah la ilaha illallah wọn nìyẹn àdọ́ àtìláhù nígbà tí la ilaha illallah yẹn nígbà tọ́lọ́ fi tàn mọ́lẹ̀ sí wọn fa akalu biha fa akalu biha oúnjẹ. igolo wọ́n rí gùnú ńbẹ̀ jẹ fi islam jẹun wọ́n ṣẹ́rìbù wọ́n mumi mi wọ́n ṣe nǹkan àyà wà á dúnìyà ọkàn sì no problem àní wàhálà. wà nẹ́kàáhù nìsa àwọn mùsùlùmí lóbìnrin wọ́n fẹ́ wọn wà á kọ́nà àwọn wọ́n kú mùsùlùmí gbogbo jà wọn wọ́n ṣèwọ ẹ̀ lọ́wọ́ àwọn mùsùlùmí hátà ìdá mẹ́ẹ̀tù enjoyment tayé yẹn ló ń fi nígbà zahaballahu binurihim bọ́lọ̀ ń ṣe gba ìmọ́lẹ̀ lára wọn nìyẹn pé fíìkì nìmọ́lẹ̀ yín wàtárọ̀ káwọn fi zulumatin la yubsirun ọlọ́wọ́n á fi wọ́n sínú òkun la yubsirun wọn lè rí nàmá òkun yẹn náà ni òkun sàárè tí wọ́n padà wọ̀ ibn abbas radiyallahu ta'ala anhu ó ní wàtàrọ kan fi dhulmat ó ní fi adab nínú ìyà ìdààmú àtún nígbà tí wọ́n kú rahimahullah ta'ala mina tabi'in ó ní fadalik ó ní ìgbà tó làwọn aṣọ pé ìmọ̀lẹ̀ yìí ń gbà tó wà lọ tán wàtàrọ́káhùn fi dhulumat wọ́n wá bọ́ sínú òkun tí wọ́n ò lè rí nà má ó ní fadalika hina yamutu munafik ó ní ilé gbogbo ẹ̀ta bá ti pè ní munafik ńgbà tí wọ́n bá kú fayidlimu alayhi amaluhu amaleso iṣẹ́ ebu tí náà yóò wá di òkun fún nínú sáré rẹ̀ fàlàyé jìdúláwọ̀ amalan min khairin kò ní rí dáadáa kankan tí ó dé síwájú ọlọ́run náà sáré ẹ wá wo àwùjọ náà lé ní àìmọyemọye àwọn tó jẹ́ pé wọ́n kàn ń fi islam jẹun ni pẹ̀lú àwọn aláàfáà gàbí islam ogun mọ́tò bọ̀ǹkù bọ̀ǹkù mọ́ chíìtì àwọn èèyàn lọ. arábà muhammad sallallahu alayhi wa sallam ó ní inna akhwafa ma akhofu ala ummati ba'di munafikun alimul nínú tí mo páyà jù lórí àlèhùnmọ̀ mi tí n bá lọ tán òun náà ni mọ̀nàfìkì tí kí ó dá lẹ́nu ẹ̀ yóò bá mú mi tú arábì mọ̀nàfìkàn alimu kí ló fa ẹ wòrò arábì arábì alimu lisan onímọ̀ orí ahọ́n lásán onímọ̀ kí ni o orí ahọ́n lásán ẹ̀gbọ́n tó lọ́wọ́ sọ ọlọ́ọ̀bá ni wà ń ya kúlú tẹ̀símà òlékọ́ òléhìm ọlọ́ni tí wọ́n bá sọ̀rọ̀ gan tẹ̀símà òlékọ́ òléhìm èèyàn ló ń yẹjú báyìí tó ṣe pé àlímù nìfà onímùrẹ̀ alásán ni ẹ̀gbọ́n tí kan náà àwọn onímọ̀ wí ó ní fasádùn kẹbírùn àlìmù mùtàhàtìkùn wàásàdùmínà ó jáìlú mùtànásìkùn òmà fìtínà tún fílẹ̀ àlàmì náà dìímà tún liman bima fi dinihi yatamassaku ó ní fasadun kabir ìbàjẹ́ tó pọ̀ ní òmùràn tọwọ́ rẹ̀ jáde o alimon ẹni tó jẹ́ onímọ̀ mọ́ta àti kan ṣùgbọ́n bó sì dún onímọ̀ tó ń fàjọ ọlọ́wọ́n báyà wà afsadu minhu aw akbaru minhu ẹni tó tún wá burú jù yẹn lọ jahilun mutanahasikun wà akbaru minhu jáàhìn lọ́hùn mọ̀tánásì ó lẹ́yìn tó tún wá tó tún ná tó náà tún wá tóbi bẹ́ẹ̀ tó tún tóbi jù yẹn lọ ó náà ti jáàhìn lọ́hùn mọ̀tánásì ẹni tí ń fa ìmọ̀kan sí lọ́hùn. àní wọ́n sọ fún yẹn pé hadith tó mú wáyé hadith dọ̀yìn ó sì ń sunkún ó ní ara ah, <laughs> ó tún ló wà nẹ́bí lẹ̀ <laughs> àpọ̀dọ̀ ó ní àdébí tún sọ̀rọ̀ ó tún ló lẹ̀ ah, ó dàgbà wọn ní èsù nímọ̀ ẹ ní má ti sùn ànábì tó lọ àwùjọ ànábì ọlọ́run tá a gbé lọ ẹ tó láti sùdọ̀ ìfúlà bí ṣe wo ni èyí tẹ́ ń dé tí ń fa ìmọ̀ kan sí lọ́wọ́ wọ́n ní ọmọ lọ ọjọ́ mẹ́ta ó ló life ló ń tiẹ̀ fílẹ̀ wọ́n ní wàá méjèèjì àáfàá bú àtàláyẹ̀mọ̀ kan tó serious pa alẹ́nìkan tó ṣeré ọ̀sùn ni àbá àti ẹtì ìní ìwò kiri ti kíni ẹ̀rì níwà three three days ẹ̀mọ̀ ẹ̀rì níwà ẹ̀dẹ́ ẹ̀kọ́ kan lóṣù forty days lọ́dún wọ́n nínú àwọn èèyàn yìí o máa fi tìǹà tún fìlẹ̀ àlàmì ìnà àdúrà tún fìtìnà táwọn eléyìí ń dálé lágbàáyé fìtìnà tó lágbára ni kullu munafiqin alimu lisan torí ẹ̀ ló jẹ́ pé ìyá wọn nínú sàárè mafaluhum كمثل الذي استوقد نارا فلما أضعت ما حوله ذهب الله بنورهم وتركهم وتركهم في ظلمات لا يبصرون ما ti أي ما wọ́n ti chance ẹ wọ́n ti fẹ́yàwó wọ́n ti gun mọ́tò ńlá ṣùgbọ́n láìkè àwọn nǹkan tí wọ́n bá ti fi dáadáa tí wọ́n bá ti fa níyà dáadáa bọ́lá wọn bá lò. torí àlọ́ jẹ́ pé inú hadith sahih hadha jaa min hadith aisha radiyallahu ta'ala anha anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi ṣàlàyé fún wa anabi ní tó bá dijọ́ gbìndé alkiyam tó bá dinú sáré ẹni tó bá jẹ́ ẹni bí ẹni tó bá jẹ́ ẹni bí anabi ní wa idha sọ́ọ́ téèyàn bá jẹ́ ní ibi ó dìlé sàfẹ́ kọ́bùrì tó bá ti wọnú sàárè tán báyìí tó bí ó ti ṣáyìn tán láyé tó bá ti wọnú sàárè wọ́n máa gbé dìde wọ́n gbé dókòónú sàárè rẹ̀ fáṣẹ̀ àmàṣọ́rọ̀fà tó jẹ́ pé wọ́n ti dẹ́rù bá ẹ̀mí rẹ̀ gbọ́n fẹ́ jáde kúrò lára ẹ̀ wọ́n terrorize fàyíkọ́ọ̀lù la wọ́n àmọ̀ sọ fún pé fama kunta takul kí ló fẹ́ sọ nípa ẹ̀sìn Islam kí ló fẹ́ sọ nípa anabi wa muhammed fayakul ẹ máa wo kan o munafiki wa máa sọ pé sami'tu an-nasa yaquluna qawlan faqultu kama qalu láyé àwọn èèyàn kan ń sọ gbólóhùn yẹn ni lèmi náà sọ. àfàlùhùn kama fali alladhi stawqada naran sami'tu an-nasa yaquluna faqultu akẹgbọ́ táwọn èèyàn ń sọ bẹ́ẹ̀ náà ni la ilaha illallah àjọ ń sọ náà láyé ni. a ní àwọn mọ̀lẹ́kọ̀ wọ́n sọ pé fàyè fọ̀rọ̀jùlá fọ̀rọ̀jà ilẹ̀ jẹ̀nà ọlọ́run wa ní kí wọ́n la kí wọ́n sí àlàfo kan lẹ̀ kó fi máa wọ àlìjẹ́nà ẹ̀ńtọ́ wa jẹ́ ní ibi yóò wà máa wọ àlìjẹ́nà fàyè ń dọ̀rọ̀ ilà zàárọ̀ ti ya wà máa fi ya yóò máa wọ ìgbádùn ti bẹ́ẹ̀ ní àlìjẹ́nà gbogbo mèremère tọ́lọ̀ fi sọ́nà àlìjẹ́nà fàyè kọ́ọ̀lù la wọ́n máa sọ pé ó ń dọ̀rọ̀ máa orúkọ ntọ́ lọ ẹ̀ ń wọṣọ ẹ̀sìn ẹ̀ ń wọ agbádẹ́ ẹ̀sìn àníyàn yóò sì dá sẹ́sìn fún mayú fọdùlà wọn fóòjà minkibali náà ọlọ́wọ́n ni ọ̀ya ẹ̀sí àlàfo kan lè mẹ́rin fún nínú náà fàyàǹdọ̀rọ̀ ìléyà yóò wá rí yóò wá máa wọnú náà yóò hàtìmù báàdùhà báàdọ̀ inú máa fara wọn yá wàyùkọ́ ẹ̀ wọn àmọ̀ sọ́kè ádà mẹ́kàdùkà mìíràn ádà makaduka ibi tí wọn náà lọ nù náà ìbẹ̀lú wọn alasaki nítorí jẹ́ kí n múri wáyà gẹ́gẹ́ torí pé òun ṣe iyèméjì sọ̀rọ̀ ọ̀lọ́ nefak ẹ̀gbẹ́ ṣakku ni maradu shak maradu shukuk wa shubuhat wọn ò gbà pé tọ́nà ń promise ó lè rí bẹ́ẹ̀ ní ẹ̀rù pé ẹja wo ra sí wọn bá tá a ṣe láyé ká ọ̀ra fi búrẹ́dì kó àwọn mùsùlùmí lómi ọbẹ̀ bá dàrú kí á máa ká lọ gẹ́gẹ́ bó kọ̀lọ́pọ̀ àwọn àfáà míì nínú àwọn àtàn báyìí tí wọ́n bá sí rédíò gbà míì pàtíkọ́lẹ̀ ní Ramadan yìí ẹ ti fẹ́ la rédíò mọ́lẹ̀. ó ní wa wọn àmọ́ sọ pé kúntì aláṣẹ́kì kúntì nígbà tó wà láyé iyèméjì ló ń ṣe sọ́lọ́ àtọ̀rọ̀ ẹ̀ wà á léyìí mo ta orí ẹ̀ ló kúlé lórí ẹ̀rọ ó ti tó àyà yẹn ذهب الله بنورهم وتركهم في الظلمات لا يبصرون ما بصمكم ولرنا ó ní wọn àmọ sọ pé wàhálẹ́ yìí mo ti orí ẹ̀ ló kó sí wàhálẹ́ yìí tó bá a fún insha Allah tó bá sì jọ̀bi dàl kìyàmà ipò mùnàfíkì náà ni fi bọ́ dìde thumma yu'adhab wọ́n wá ẹni describe ipò munafiki àtàwọn ẹni àtàwọn ẹni àtàwọn kẹfìrí ipò tí wà níwájú ọba ni ọlọ́ni àwọn mùnàfíkì tẹ̀rí sọmọ bókùnmọ́ ẹni àwọn mìíràn ọlọ́ni sọmọ àwọn mùnàfíkì tí wọ́n ti di bókùnmọ́ ni ọlọ́ba ní bókùnmọ́ ẹni àwọn mìíràn fàhùn láàrin yarji'un bákan náà yàtọ̀ fún pé wọ́n jẹ́ ẹni tó dé wípé etí wọn di àwọn àfààní sọmọ ìyẹn ni la yasma'una huda etí wọn ti di wọn ní gbọ́ bákan náà ọkàn wọn ti kálẹ̀ wọn ò ní fi ọkàn wọn rotọ lọ́hún bákan náà ojú wọn ó ti fọ́ ojú rí ni wọn ti fọ́ wọn àní rí tọ́lọ́hún fàwọmùlà yàrá jẹun torí pé ojú wọn ti fọ́ ẹ̀mí wọn ti bàjẹ́ ọkàn wọn ti dàrú ọkàn wọn ti kó lójú ọ̀nà ọlọ́ba fàwọmùlà yàrá bẹ́ẹ̀ ṣe rí fún tó láyé wọn o. pé títí tí fitina nù sáré yóò fi kàn wá wàlà yubsiruna kódà tán bá rí tọ́lọ̀ wọn ní wọn ní wọn ní gbà wàlà yaqiluna wọn sì ní fi ọkàn wọn wọn ní fi síbi tọ́lọ̀ wọn bá fahum la yarji'un yaani ilal islam bẹ́ẹ̀ sirikẹ́ pé munafiki tó kò ní ṣe islam o wàkìlà ilal huda wọn ní bẹ́ẹ̀ sirikẹ́ pé munafiki tó kò ní wá síbi ìmọ̀nà tọ́lọ̀ wọn bá subhanahu wa ta'ala kọ́lọ́n kó má ṣe wá ní munafiki aqulu ma tasma'una astaghfirullah li wa lakum assalamu alaikum